وكيف طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافية مولا فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ذل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى دين النبي محمد فيهما المطية للفتى الآثار نعم المطية للفتى الآثار لا ترغبن عن الحديث وأهله فالرأي ليل والحديث نهار فالرأي ليل بالله من الشيطان الرجيم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 فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ف قول مراقب هذا البرنامج سابقا على أن بيننا أناسا لا يفهمون لغة يربا فدام أننا نريد أن نتكلم حول أمر مهم وهو أمر ديني ما بالنا لا نستعمل لغة ديننا ألا وهي اللغة العربية فنجعل هذه المحاضرة نجعلها ونأتي بها على هذه اللغة التي شرفها الرحمن سبحانه وتعالى لعل هذا يفيد الجميع رجالنا ونساءنا ويستفيد كل واحد منا بما فوق الخيال إذا كان هذا الباب منفتحا أو مفتوحا أمامنا باتفاق بيننا وبينكم لعلنا نستمر إن شاء الله تعالى هذا الذي عندنا قبل الخوض في هذه المسألة السلام عليكم Thank you. nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ wípé àwọn kan bẹnu wa tí wọ́n gbọ́ Yorùbá mo rò pé àfa tí wọ́n bá ní sọ òyìnbó lẹ́ẹ̀kan àwa náà lè sọ òyìnbó díẹ̀díẹ̀ ṣùgbọ́n we are tired of speaking it n táwa fẹ́ ní lárúbáwá ti à torí pé ní a fi sáyìnká Nàìjíríà ní àṣekẹ́ ni o ní orí ogun orílẹ̀ èdè kí ní a fi sáyìnká Nàìjíríà o ẹ̀ ẹ̀ dáhùn ni àti táwa fi mẹ́wàá fún wa ní dáadáa ní wàá dáhùn láwárí yẹn sì wé lọ́jọ́ náà lọ náà àwọn àbá kan bẹ tó ti wọ́n jẹ́ mẹ́rin jọ yẹn wọ́n tún ran èèpo wọ́n ran èèpo wípé ṣe tiri bí ṣe ń sáyìn sẹ́ni pé kí ni kí ni bí sani arabiki ó tún gbọ́ arabiki wọ́n fẹ́ fi máa sọ pé sẹ́kọ̀ pé èèpo àti lọ́dọ̀ sẹ́ pé ẹ̀rẹ̀ ẹ̀yìn àtàwọn mùsùlùmí àwọn èèpo ni à eléyìí gan lọ́dà kọ́kọ́ máa jẹ́ fẹ́sìkì ni o prime minister yìí torí pé ó lè gba ọ̀pọ̀lọpọ̀ àlejò sílùú torí ó lè communicate kí ló dorí fún wa lẹ́nu wọ́n wá fi bí sú so mo wá ní tọ́wọ́ jẹ́ gbọ́mọ̀ ẹ̀sìn lábẹ́ ẹ̀sìn padà ní tábà fi máa fà pé ká sọ yóò bá bá sọ òyìnbó ẹ ò lè aṣọ lábá wá ní zoom náà ti mọ̀ sọ náà náà. yóò barakallahu fikum jama'a yóò mú mi gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwa tí ẹkí mú bẹ̀rẹ̀ padà gbàdùn ọ̀pọ̀ ní fọlọ́sọ tó sì wá ní mùsùlùmí àtọ̀rọ̀ àlẹ́ pé ìpinnu àti gẹ̀rẹ̀ fún àdínábì sallallahu alaihi wasallam ẹ̀ tọ́nà bá láti máa jẹ́ ìpè fún wa ọlọ́mọba ní sílẹ̀ sàlékún kí á nàbí bani salimu ọlá rẹ àti àwọn aráàlú àti ẹsọ ọhábà rẹ jẹwàá náà wà ní ìtọ ẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ téèyàn lè fún bara rẹ̀ lẹ̀ téèyàn lè fi kókó bara rẹ̀ lẹ̀ níwájú ìyá Allah subhanahu wa ta'ala àfihàn pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tí ọ̀sẹ̀ bọ àti ọkàn tó mọ́kòǹbí wa mọ̀nà fíkì a kọ́dí ọlọ́sọ̀tara méjì ká dánwó ọkàn wa kó fi jẹ́ pé ń tá àmọ̀ sọ ìyá ọmọ yàtọ̀ sí nǹkan tá àmọ̀ sí tàbí ń tá àmọ̀ sí náà ìyá ọmọ yàtọ̀ sí nǹkan tá àmọ̀ sọ gbogbo mẹ́jà wọ̀ ń ba bẹ̀lú lórí búwájú rẹ̀ ọmọ sàánú wa wọ̀ tí wọ́n rẹ̀ wọ̀ biliktisari shadid mo rò pé táìmù tí wọ́n fún mi sótó twenty minutes mo ń béèrè ní kótó tàbí mo fẹ́ kí agbá wípé àwátá ibi tá a wà yìí inú mi dùn yìí pé student ni wa ó dé ní bákan náà lẹ́yìn àwọn tí wọ́n jágbàlagbà kọ̀ọ̀kan tí wọ́n bẹ́ẹ̀ náà wá tí wọ́n jáde wí ọ̀dọ́dọ́ ní gbogbo wa ìtawọ́ fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ tí bá sọ nǹkan kan tí kọ̀bà clear kẹ́mi rẹ̀ kọ́ ọmọ ti dúdà ti jáde padà kí n máa sọ́lẹ̀ mẹ́wàá ó pé pọ̀ ju kájọ túká káwá gbé ṣúgbà lọ n ti jẹ́ ṣúgbà náà ní ìrújú kò ní da abadan ẹlẹ́ẹ̀kejì sí pinnu wípé ẹni tó ṣe mọ̀hádọ́rọ̀ fún yàn mọ̀hádọ́rọ̀ onílẹ́tọ̀ tí èèyàn wà gbọ́yé tí ó wà béèrè tí kò gbọ́yé lọ́dọ̀ lẹ́tọ́ra rẹ̀ tó wá fẹ́ lọ gbé bá ẹlòmíì ẹ dákun sí kọ̀dà fìtìrì ẹ̀lẹ́bà ntí yóò yé èèyàn bá tẹ̀yàn gbọ́ life and garret ó wá fẹ́ lọ gbé bá ẹlòmíì tí ó sì fẹ́ tún fẹ́ tún béèrè lọ́wọ́ rẹ̀ padà ó sì gbà pé tó ọbẹ̀ bẹ̀rẹ̀ kò yí ọ ó mi pé nǹkan mi ni ọ sọ fún tọ́ ah, ah, ìsì ń dáwà láìláì àwọn àfa bóyọ́ ọ̀rọ̀ ìṣe kí ni ó ti ń jọ Yorùbá àbàdà mi naam ó ń jọ Yorùbá àbàdà ọ̀dà. Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wọ́n jọ sọ fún kólu yìí níta wọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀rí dáadáa ni ó jẹ́ fún aláyé àtàlẹ́ kìámà ẹ bá ti fi tàgbẹ̀ sí sẹ́mi tó bí ọ̀pá náà tó tó wá jẹ́ àgbà àgbẹ̀ tó tó jẹ́ kí ni o àgbẹ̀ ọ̀màwé aládàá kí ni o aládàá ńlá àdàdà ò ní ẹ̀ka ní jẹ́ ní ká sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní àrùn kan lọ́jọ́ wípé tí bá ti ń bẹ láwùjọ tí wọ́n bá rìnrìn láàárọ̀ tí wọ́n sì tún bá ń bi àrùn ẹkùn ní ó gbẹ̀yìn rìn àrùn kan ni lọ́jọ́ wípé ẹni tí bá ń ṣe tí wọ́n wípé bóun firi láti máa ṣe. Hmm wọ́n bá dé pamọ́ ni wọ́n fẹ́ kọ̀rẹ́ pamọ́ ṣùgbọ́n inṣàlá rahman afẹ́ kí ọ̀rọ̀ zina kí ni àwọn tí ń ṣokùnfà zina kí sì ni àwọn ọ̀nà àbáyọ kó bí ọ̀rọ̀ zina azina ọkọ̀kọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ tó sì kẹta nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jù ẹbọ òun làkọ́kọ́ kéèyàn pààyàn òun lẹ́lẹ́ẹ̀kejì èyí tó tún sì kẹta wọn òun náà ní zina anabi sallallahu alayhi wa sallam tọ́nà ọba rẹ̀ sí wáyé òfin kankan bò kọ́dà láti ìjọ tí Allah subhanahu wa ta'ala tó ti rán àwọn òjíṣẹ́ tí sì ń fi ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ni ìdájọ́ Allah subhanahu wa ta'ala lórí nǹkan kọ̀ọ̀kan tí ń fi lélẹ̀ nínú gbogbo umma pátá kò sí ibi tọ́lọ̀ ti ìdájọ́ zinari ẹ etí lóbìnrin tó bá ti sìnà wọ́n lẹ́kùn padà bí ṣe mẹ́ràn yẹ̀wò nìyẹn bí ṣe bẹ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ nù kọ́dà ó tún débi èèmà Allah subhanahu wa dáàrin àwọn ọmọ nítorí ìtàn tó sì fẹsẹ̀ múlẹ̀ nínú sọ́mọ́ Bukhari nípa ọ̀bọ kan tó lọ bá ọ̀bọ ẹgbẹ́ rẹ̀ sí zina táyà kú sì dìde tiẹ́ lẹ̀ lóko bọ́ọ̀lù ní pípọ́ lòdì rẹ̀ zina yìí kótó tó sàn án papòdà àwọn nǹkan tí ó jẹ kẹ́mi wá ọ̀rọ̀ kákọ́kọ́ tù síwájú nítorí pé ó ti di tó ń kálukú mu bí omi ẹ̀rọ tàbí bí bí ọ̀wọ̀ta orí roma ó tún ti di àṣà kan pé tó o bá gbómi ẹ pàdé ọlọ́run bẹ́ẹ̀ tó bí gbẹmọ ọlá àwọn sàárẹ̀ tí ẹ ń bàjẹ́ ní ẹ o nítorí kálukú wí kìnìyẹn. bákan náà anabi sọlọlọ alayhi wa ní ọjọ́ kan kó tó máa lọ. هذا الحديث جاء في الصحيح من حديث أسامة بن زيد أني أمس صلى الله عليه وسلم على حكم اشتغل صلى الله عليه وسلم على حكم من أطفال المدينة kúdùmù lọ́dọ̀ ìlábáwá tọ́ba wùwà alẹ́ fún tọ́ọ̀yẹn ní dómà ká ní kúdùmù tọ́ba sì wà alẹ́ fún ní sùnkún ká ní kúdùmù òkè tọ́ba rọra ga díẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ fẹ́ǹsì tọ́ba ga díẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ ọgbà òkú tí a bá lọ ọgbọ́n bẹ̀ lọ wọ́n máa ni àtọ́ọ̀mù a sì ṣùgbọ́n kí lọ́kàn wájú táwa fẹ́ sọ tí wọ́n bá ní atọ́mà lédè lárúbáwá kéèyàn ò ní ìbínú tí ń bí tọ́wá rí wípé ẹ tó ń bí sí agbára àwọn ọ̀ka ó ti lérí lérí kọ́ wá rọ́bí ọ̀kọ́ mọ́ lè sọ̀rọ̀ kankan mọ́ wọ́n ní ah, atọ́mà fúlànà ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ múná ń fọmọ ẹ̀wà ah, wọ́n ní ùtúmù lọ́sẹ̀lẹ̀ sí abáṣe àwọn òbá wọn ní ùtúmù lọ́sẹ̀lẹ̀ sí apàdé jábọ́ atúwá ní atima atima nílẹ̀ lárúbáwá ṣé ẹ mọ̀ pé tó jẹ́ ẹ máa sọ pé dáńsọ yìí pòfẹsọ ń wúye ẹ mọ̀ tí wọ́n pa pòfẹsọ tuntun yẹn lórí ni orí antẹ́nà náà nù ẹ̀ ní òsì ẹ pé kí ni ẹ ń pè ní antẹ́nà yẹn ẹ̀mí tí máa ga lókè orí ayẹ̀wò antẹ́nà ayẹ̀ ẹni ń de kó isi o lọ́ba ní òsì ọpọlọ mi láyé àfọpọlọ òun nìkan orí lọ́ba bẹ́sẹ̀ rẹ̀ lérú sẹ́. antẹ́nà ayẹ̀ o tún wáyé dé ti left side kì í ṣe méjèèjì. olóòpolósọ̀rọ̀ mi ti right láyé yóò sọ pé ó ní pẹ̀lú ṣèdíìdì wọ́n mọ́ sá sọ̀rọ̀ nǹkan pààyàn fóun nítorí ṣe tọ́ba jẹ́ ráìsẹ̀ ẹ má bí mi nípa ráìtì ẹ̀ but left ẹ̀ kò sí ní ẹ̀fẹ́ sọ tí mi sọ yóò sì máa sọ lọ lóńtò ìtọ́ tí wọ́n ní bínú sáré. La ilaha illallah àtìmà ọlọ́run sọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ kéèyàn ò sétọ̀ kò sétọ̀ ẹ̀ nìyẹn wọ́n ní àtọ́mù máa fà wọn ò rí tọ́lẹ́tì wọ̀ kí ló máa bá ọ. àtọ̀mọ̀. ṣùgbọ́n ìtawà fẹ́ lọ ìkó ni ó tún mú òkè ní jẹ́bẹ̀ alẹ́bìkún òkè kan lọ ní mẹ́jìnà jọ kan. ọwọ́ àdójúkọ àwọn sọ̀hábà ó ní hàìjàrọ̀ ó nà máa harọ̀ ǹjẹ́ ìrìn tí mò ń rí báyìí wọ́n sàbíláwò rí àárín kankan. Hmm. àníbì ni ìnì ìlà àrọ̀ lè fi tàn dápọ̀ òkèlè alábòyò tí kàn mo sì ń wo dààmúdààbò kẹ́sìn ọlọ́run kó digbá àwíwọ́ kí mùsùlùmí wọn ó sì bọ́ sọ ẹ̀sìn kú òlòrùn rẹ̀ kọ́ wá kó kọ nìkan mo sì ń wò báyìí tí ń rọ̀ bí ó jò kò sì sí ilé tí ọ̀wọ̀ lọ yìí ẹ dàpọ̀ ẹ mú àfáàlù súnà kan jáde lẹ́nu ẹ mú sísítà tó jẹ́ fúlì jàbù jáde lẹ́nu tó lè sọ pé tó ń bá wọ̀ tó báyìí nídìílé yà tó ń tún ó sì náà nídìílé bàbá yìí àlìjẹ̀mú náà yá nù bí ẹ bá láyé parí à ń jọ ń lọ tí ọ̀lẹ́ ti wọ pátá ń tábìlì rẹ̀ tí ọ̀lẹ́ ti sí alẹ́ nàám ojú kan nù n bò sisan min hadithi lẹ́dí àkọ́jà mọ̀ bùkọ́rọ̀ mú sọ̀yìn min hadithi alẹ́ sọ̀rọ̀ mání yọ̀rọ̀ dàtà nà kọ́ an sisan mi sọ wípé káyé yóò tó parẹ́ min aṣọ ti sáà an yúrù fún àlè ìlímù tó bá ti ń dọwọ́ gbẹ̀yìn gbà ìmọ̀ ti tẹ̀sìn káyà yọ̀ mọ̀ kó lẹ̀ ẹ̀ mìíràn àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn ni ó kù ẹtí ọmọ ẹni sọ̀rọ̀ àwọn tó bá sì ní mẹ́sì dáadáa yè kan tí wọ́n bá ti ń kú ẹ̀dínmá rí wọn mọ́ ìmẹ̀sí ọmọ lọlẹ̀ ìmọ̀ tí wọ́n fi ń tayé jẹ yẹn yọ wà máa fẹjú sí yọ máa fẹjú sí yọ máa fẹjú sí gbogbo èyí tí a ẹsẹ̀ dáàmú ní ìsìn wọn ti kó sórí rọ́bọ́ọ̀tì ní ìsìn wọn náà ti ń tíjì dọ́kàn bọ̀ wájú náà tó sì máa da gbogbo ẹ̀ lẹ́ nídìí wàhálà kan Robert go into plane ń tọkọ̀ Robert ti rán sọ ti ń lọrí mast ti ń tí ọmọ náwó ọ̀dà ọ̀rùsí àwọn ilé ọmọ gbèrú sí wọ́n máa kó ìmọ̀ àtẹ̀sìn lẹ̀ wọ́n máa kó ìmọ̀ àtẹ̀sìn lẹ̀ wọ́n wà ní gómẹ̀sìn lẹ̀ àbọ̀ wọ́n mẹ́nìkan ní nǹkan bí ọdún bíi méje sí mẹ́jọ nísìn níjọ àárọ̀fà àwọn àṣírí ní tọkọtìyàwó ọlọ́pàá sàdéhùn mọ̀ kankan àwọn èèyàn ti ń dá kúrò ní arọ́fà àwọn lọ mọ́sídàlífà ní abá kan méjèèjì kúrí ara wọn ní tẹ́yìn ọ̀gbọ́dọ̀ dẹ̀wò alìbàjẹ́ mu ọlọ́pàá kan ti ẹ̀ mọ́ wọn pé wọ́n ṣe zìnà ní ọba ń sọ fọlọ́pàá pé ó sàn jẹ́jẹ́ páwọn ṣe zìnà òun sọ bí òun sọ fọlọ́pàá fọlọ́pàá wa ń wá ẹjọ́ dákúrédè ní wọn ni pé ṣé ó wà wọn pé ọdún kejìlá táwọn ti fẹ́ra táwọn èdè máa yẹ ṣé ó wà fọn náà kálẹ̀ pé ìrọ̀lẹ́ àràfà ni à ń lò Eh, lẹ́sùn àjẹbí kò yẹ lára kò yẹ kò yẹ tó. ìyọlọ́pàá. òun sì kẹsàn-án gbogbo ó sàkàndà lójú rẹ̀. sẹ́gbẹ̀ẹ́ fatiwa náà àbí ẹ̀sìn fatiwa ni àtẹ̀yẹ̀ fi torí ẹ̀mọ́ ní kọ́dà àti pé ájì gani bẹ̀rẹ̀ mi àwọn ní tẹ̀wọ̀n torí ẹ̀wà rí fatiwa náà. ànábì wọ́n kò mẹ́sìn lẹ wàyẹ́ dàrọ̀ jẹ́hàn àìmàmọ́ wà gbalẹ̀ gbogbo wàyú ṣọ́ọ̀bà lè fọ́mọ̀rọ̀ ọtí ọ̀wọ̀ adi tí wọ́n máa mú bí omi yóò firi kọ́dà wọ́n ti kárìn lásìkò àpò náà irú ìrìn tó bá ti mú ìsẹ́nu pé ẹ̀yà rẹ̀ pẹ̀lú oníkó pẹ̀lẹ̀bẹ̀ náà kankan máa ẹnu mí mú mú mi padà ilé òtún ẹ̀tún ní kọ́dà kọ̀ọ̀kan tó bá yẹ́dẹ̀ kan ní ó dépò kan ẹnu bí àfihàn máa sọ pé à ṣé kò tẹ̀ fi sí ó gbọ́ tí èkó tẹ̀ mú wáyé wọ̀ bá mu àní àbúrò olúwa gẹ́gẹ́ ní máa bá gbé wá ojú náà ó sì máa bá gbé lọ sí kọ́dà kọ̀ wá ní yorí ọwá ó tún máa gbé wá mẹ́. Ànábì ní ẹ̀fọ́dà kò yẹ wọ́n Ànábì ní wà wà wà yẹ́ zina ah, ah. zina wà gbalẹ̀ gbogbo zina yóò wá gba ilé gbogbo ntí ó sì jẹ́ ọgbà ilé gbogbo àbọ̀bẹ̀ ṣùgbọ́n kákọ́kọ́ padà síbi ìmà tí bẹ́ẹ̀ náà hadith ibn Mas'ud wọ́n bá sọ̀rọ̀ ìjọ kan wípé tí wọ́n bá ní èèyàn ń ṣe lọ́n tí ọlọ́run wa ń bínú ẹsẹ̀ wo ló le jù náà àdìdè ni àtẹ́jì adàlélá èdè dẹ́ wàá wà ọ̀làkọ̀ kọ́ ọ lórí ìmúrogún náà tó o sì mọ̀ pò ń lọ da wọ́n tún bí gbé ìwò ni kọ́ ọ máa ṣe yàbíṣẹ́ bàbá ewo tún ni ànábì ní an tùzáníyà halilatajari ọlọ́rẹ̀ máa bá ìyàwó níbọ̀ rẹ̀ kọ́ ọ máa bá sí zina ẹni tó súnmọ́ àyàn alábàgbé yàn àwọn kan bá sí àdéhìí gbọ́ ìpè à ẹbí yóò sì rìn jìnnà olóhùn sí kéde olóhùn rìn jìnnà ìyẹn ni ó wà jẹ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀rọ́tìmù zina zina ń tàn pariwo yìí ó ní mọ̀rọ́tìmù kìí sojú kan náà lọ́wọ́ apá kan àfáà ni zina yìí ó bẹ̀rẹ̀ láti kéèyàn máa ṣe zina bí mọ́rọ́tì àjìnàbí yíyà obìnrin tí èsì èèyàn mari èsì fábílì èèyàn òsì lọ́kọ̀ọ́ èyí tó tún lè jùlọ òní kéèyàn máa bá obìnrin tó jẹ́ wípé kìí ṣe fámílì èèyàn ṣùgbọ́n ti lọ́kọ kí wọ́n bá ti zina ó di méjì ẹlẹ́ẹ̀kẹta kéèyàn máa ṣe zina pẹ̀lú obìnrin tó jẹ́ wípé kìí ṣe ẹnì tí a gbọ́dọ̀ gbé èèyàn àti ẹ̀pọ̀ nínú ilé kí wọ́n ma wá wò pé kí lẹ́yìn ṣe bí ẹ tí ẹ̀ jẹ́ máhárọ́mù fún bí àǹtí ẹ àbúrò rẹ̀ ọmọ bọ̀dá rẹ̀ ọmọ sísá rẹ̀ ó tún kò bẹ̀rẹ̀ ìtótó wá burújú rẹ̀ parí ní kéèyàn máa ṣe sìnà pẹ̀lú ìyàwó bàbá rẹ̀ mọ̀rọ́ tí wù yìí tá a bá sọ wípé eléyìí nípa jẹ́lé ìlọ ẹ̀dá kùnrin ìwúrọ̀ náà ọba láìpẹ́ nú ẹ̀ kò sí. zimé ìwá ní agbára àwọn lárúbáwá nígbà tí wọn méjì ló pín sí wọn máa ń bú kan wọn èlú kan èwo ni wọn máa ń bú òun ni àwọn obìnrin kan bẹ àwọn ọkùnrin kan náà bẹ ṣùgbọ́n àwọn obìnrin lọ́pọ̀ jù wọ́n ní àsíá wọ́n ta àsíá sílé wọn wípé mò ń ṣe iṣẹ́ kọ́mándò ọlọ́run sọ ń bẹ̀rù mo ṣiṣẹ́ aṣẹ́wó tí wọ́n bá ti rí àsíá wọn so ẹni tó bá fẹ́ wá nẹjú tó fẹ́ jọ yìí lọ́lọ́dì yọ wà wọ́dọ̀ wá jọ yìí yọ wà àwọn míì tí wọn àwọn òmùra wọn lọ́rẹ̀ wípé tá a bá ti jọ nídìí ara wa wọn lábọ́ bá wá kọtàlá kọ̀ọ̀kan wọn máa ń bú àwọn tó bá ta àsíá ṣùgbọ́n tó bá máa lọ́rẹ̀ wọn èbú àyàn ṣùgbọ́n gbàtí kúrò àti ọ̀sán kalẹ̀ arásọ̀rọ̀ wa fọ méjèèjì máa ولا متخذي سنين غير مسافحين ní èyí tí èsì àwọn èyí tí ọmọ ṣèṣì náà aláṣẹyàn dẹ́ǹta àṣẹ yìí wà láàmú tẹ́kìlì afghan tí èsì ṣe ń tẹ́ẹ̀tù máa múra yín ní ọ̀rẹ́ kọ̀kọ̀. alásọ̀rọ̀ wa káńsì méjèèjì kí wàá ní nǹkan tó dé ká mà nínú àwọn àṣẹṣe jọmọ́ra anabi sallallahu alayhi wa sallam nígbà tó bá ń gbèdè lóbi sẹ́ lára àwọn nǹkan tí ń kà sí o o kan kan àwọn èèyàn kan wá ń bẹ tọ́jọ́ wípé wọ́n jẹ ìyà nítorí kí àlùkí àmọ́ àwọn olè dá ìpẹ́jẹ́ náà àti ọba tí wà nìjẹ́ náà náà pètí ìṣẹ́sìnmi wọ́n bá sísìn náà wọ́n bá sísìn náà lára wọn ni marfadu wa ibnu abi marfadu marfadu yìí sọ̀hábí ni jẹ̀lì ẹnìkan rọ́jùlù jẹ̀sìn téèyàn bá lómi náà tó sì mẹ́lẹ̀ wà kí á nà rọ́jùlù ṣẹ̀dídẹ́n ọ̀sán àbòdélẹ̀ èèyàn lága ni wọ́n ń pè ní marisad هذا الحديث أخرجه من الترمذي في سننه من حديث أبلا بن عمرو بن عاص رضي الله تعالى عنه وأرضاهما marisad ńgbà tí ogun wọn ti di pé àṣẹ ẹkú Mákà ó dé tí a lọ Mẹdínà Ànábì tó ń bá wọn sọ̀rọ̀ báyìí ni ẹ máa ṣe ẹ máa ṣe báyìí ṣùgbọ́n kálukú wò pé kí ni tó wọn máa ṣe náà tó wọn fi tètè rojú rí Ọlọ́run marisad bá mu iṣẹ́ kan láàyò iṣẹ́ wò lọ́yàn láàyò yóò mọ̀ ti mẹ́ka yóò mọ̀ ti mẹ̀dínà wá sí mẹ́ka lóru yóò mọ̀ wá wo àwọn mùsùlùmí tí wọ́n bá dé mọ́lẹ̀ tí ń pè é pàmì ọ́ lórí islam ni wọ́n fi ya jẹ mí yóò wà yóò wá bẹ̀ lóru yóò dọ̀gbọ́n jù yóò dìgbé bẹ́ẹ̀ nìkan tó lóru yóò gbé kọ́kọ́ lọ́rùn yóò sá gbé sáko mẹ́ka yóò ti mẹ̀dínà tó bá ti nìkan báwọn tó bá gbé ìgbé ẹlòmíì yóò tún lọ bó ń tọ̀ pé gbogbo yàtọ̀ bí wọ́n máa jẹ́ ọ̀sàkọ̀kànbalẹ̀ pẹ̀lú ògbọ́nà sábàbà bẹ̀rẹ̀ náà wọ́n mẹ́rin mọ́ tí bá ti bọ́ mi délé ìwọlókun ti wà bí ọwọ́ wa máa kà lọ́dún bàbá ọba gbọ́kùnrin kan ní gbọ́gbọ́ ẹ̀ nìkan náà ọ̀rẹ́ wa oníyàn ìwọ ọmọ mara tí ń bẹ ìpínlẹ̀ èdè mẹ́jìnà ìwọlókun ti wà bí ó sàlẹ̀ ìfẹ́ náà tẹ́rìmù tó wá sọ fún tọ̀ ọwọ́ abọ́ sí àyàmù àyàmù ìbí tẹ́rìmù tí ó sùpá ó ti pé gbígbà tí òṣùpá máa tí òru máa mọ́lẹ̀ dáadáa mọ̀ bóyá bíi thirteen fourteen sójú ọ̀run ó sì sáré òun fẹ́ni òun fẹ́ yàdó ọba mọ́ maka ó sì dé maka jọ́nà lọ wọ́n máa gba bí ẹ lọ́fẹ́ tú lọ obìnrin kan bá rí òjì rẹ̀ látara ògiri èèyàn mélòó láàárín báyìí mọ́ta ẹ̀yìn rí báyìí mọ́ta gbọ̀n làsìlámù tó lọ́mọ jí náà wọ́n ní sáà mi jẹ́ ọlọ́wọ́ mi ní sinna mi ni àbò wà ní ni ọba ní yá mara mara àbá yá mara sáájú mara sáájú ló ń bá tàbíkà tani ọba ní àná òsìlò obìnrin ọba ní àná àwọn náà ní àà ọ̀nà àṣọ òtí ẹ̀ wọ́n bẹ́ka díẹ̀ àwọn olùmọ̀ wọlé kọ̀ọ̀kan ó ní tẹ̀bí tó ń dalẹ̀ lẹ́yìn la tẹ̀ ti dàbà ṣe lọ́ọ́ máa bọ̀ tẹ́lẹ̀ di mara sáájú ní tẹ́kẹ́ mi ìfàwọlé náà ló rẹ gídá ìnà muhammadan haram zina àbíbí tá n tẹ̀lé kí ọmọ sílá kọ́ sí zina ní tiẹ̀ ní bá ṣe ń pèrè àbí sánà bí ọkùnrin pẹ̀lú ẹ̀bí èmi ò sí o kódà ẹni tí mo sàdéhùn tí mo wá jí gbére tiẹ̀ asẹ́wọ̀n ló jí àwọn èèyàn pé ń pọ́lé pọ̀dà sáwọ̀ àsúdọ̀ òsùdọ̀ rẹ̀ wọ́n fọ̀rọ̀ mọ́sán gómìnà ti pàdùgbé yá àhàlá kíá hada dúlúdúlú yàgbẹ̀lú àsàrọ́kùn dúlúdúlú ọ̀dọ́ la máa wá òun ní aka ẹ̀gbọ́n ti gbà pàtàkì kárí inú nǹkan kẹfà ó ní ẹ wá wọ aka o tí ó kàrí inú lọ́sàn-án gan tí ó wà mọ́ ọ̀nà pátẹ́yẹ tí ó máa rìn sí irin sọ́ọ̀kan bá ti lòrú àsìkiri ti sẹ́kísẹ́rì ibi tí ó ti parí òun ó ní fàkọ́rọ̀jà tàbí ní àtọ̀rọ̀ jù rìjáde mi náà àwọn èèyàn mẹ́jọ ní abóde ní ẹ bá gbámù ní ẹ bá nílò ó nílò ó ní títò fi wọ òkè kẹsẹ́ pẹ̀lú ọsà sàtà sí inú kéèfù yẹn gírígà kò sí gẹ̀gẹ́ wájú mọ́ ibi tí ó wọ̀ náà ní agadá olùsí àrí ọ̀rá dà gbogbo gẹ́gẹ́ mẹ́rin àkọ́kọ́ ní gbogbo ní gbogbo gbogbo ká kò sí wàhálà ẹ̀jẹ̀ àtọ̀ ọ̀bẹ ọ̀sẹ̀ tó lè mú tó ọ̀mọ̀ràn tó bá ti bẹ́ẹ̀ nù kòtò yóò bó ni yóò bó kàlùsẹ̀ tó tó gbogbo nyama tɔ ko ni fadɔdat abuwaaluhum ni kò tọ́ ń dà ní kò sá kò sí mẹ́ àtàní àmúdọ̀ mara irú ẹ̀sìn oní ọgbà tó báyìí ń kàlù bá ní ń kàlù wọn bá kú bẹ ẹ dàpọ̀ jẹ̀má kílò ẹ kó sí ọkọ̀rí mẹ́dínà ọkọ̀rí ibo mẹ́dínà lọ́ba tó pọnra mi pé ah tí mo ti sàdéhùn fọ́ọ̀mù àyà kí wà á sí báyìí nínú ọgbìn náà lọ́ba tó yọ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ onígbà tí gbogbo rẹ̀ rọlẹ̀ lọ́ba tó gbọ́gbọ́ lọ tú ẹnu bó ṣe gbé nu ọ̀sán kìí sábà ọwọ́ abidí mẹ́dínà láìlà ẹ̀dẹ̀ náà mọ́tà tẹ̀lé mọ́tà lẹ́tà ọkẹ́ ẹ̀tì balẹ̀ ìṣùbádé ìṣùbá ń sọ pé ah! ó sì sọ pa ìṣà bá sọ̀rọ̀ lọ́ba ní wípé tọ́ bá sọ àná ọkùnrin ọmọ rẹ̀ bí ń jẹun àná ọkùnrin ọmọ rẹ̀ bí ń rìn lọ àná ọkùnrin ọmọ ah! rẹ̀ lọ́kàrin ọba kó mọ́ ọba lọ́wọ́ kó sí ọlọ́run sọ́wọ́ ó ní ya Rasulullah anki wa anaqa anabi ọwọ́ yọ̀ǹda fún mi kí n fẹ́ àná gbogbo ayé sì máa ná kú maka anabi ní sọ̀rọ̀ mẹ́tọ́ mi wọn náà nísà kẹ́ yọ̀ǹda fún mi náà ọba ti yọ̀ǹda ètò ìwọ́n tá yé mi máa mú wọn lọ́mọ sọ́nà yìí ọ̀gá o ìwọ ni ọ̀sá yọ̀ǹda anabi ní yọ̀ǹda o títí títí ọ̀sà ni ayé àgbà wa ń sọ kalẹ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim azani la yankihu illa zaniyatan aw mushrikatan jẹ̀mọ́ nínú àyà tó lé lára àwọn àfáà láti tún náà lọ́kùnrin láyé wa ojú rẹ̀ gẹ́gẹ́ ni wípé ó ń sì na ọkùnrin kọ́pọ́ kò ní fẹ́yàwó kankan o àfọ́ ń sì na ẹgbẹ́ rẹ̀ tàbí kọ́ fẹ́ ọ̀sẹ̀ bọ́ lóbe àsìkọ̀rọ̀ fọ́sẹ̀ bọ́ ẹ̀ńbásí ni òǹzínà ní ètí ìponu ẹ̀sìn àbọ̀ mi gbàgbọ́ rẹ̀ lókùrúgbà tí ọ̀bà tí ìsọ pé àlá ní ìzìnà jẹ̀mọ́ àbọ̀ o bákan náà nígbà tá a bá sọ̀rọ̀ pa ìlàjì ìlàjì níta fẹ́ fi wo àrùn yìí á kílẹ̀ àwọn àlámẹ́rin kan tó ti ṣẹlẹ̀ lọ́kànnà yunifásitì wa náà ní ọ́fíìsì lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà ẹni tó bá ti ń jẹ àmírù wọ́n ti ní ìwé ńlá kan wọ́n ń pè ní gáfítàrù tọ́gbà ìwé dẹ́wọ́ ẹ̀sìn tó táwọn ọkùnrin bẹ́ẹ̀ lọ́tọ̀ táwọn obìnrin wà lọ́tọ̀ wọ́n wà sí èmi ní sista Rama Adégòkè mọ́jú ọmọ eighteen years nípa pé tó ti gorí mi ti jẹ́ twenty five ọwọ́ àtúgbà ní wà ń wà two thousand and twelve tó ṣe déédéé ìjọ Friday bá a ṣe ń kí jimá tán wọ́n kọ́ ọ bẹ̀. àgbọ̀ gbogbo làtìyànjú eléyìí Eh. azani láyà ń kíkọ ilà azani àtàtà òmùsùlùkà ẹ bá jẹ́ òsìnà lọ́kùnrin kò ní máa ní ìyàwó àyàfó òsìnà ẹgbẹ́ rẹ̀ àwọn òmùsùlùkà tán àwọn àfáà ní àyà ni wípé azani lè tọrin lẹ́yìn ẹ bá jẹ́ òsìnà lọ́kùnrin láyé nkírù ilà zaniyata ẹnìkan ò ní dùn mọ́ lábẹ́ tí ó fẹ́ lè máa gorí rẹ̀ nítorí pé jẹ̀mọ́ àyẹ̀jẹ̀ ká wò ná ẹni tí ó tẹ̀yàwó fún yàn ẹni tí ó dọ̀kọ̀ fún yàn kìí ṣe tí àwọn mánéjì ara wa ibi tí ń fa sìnà àbọ̀bẹ̀ náà o sábà pé tọ́yẹ pé kéèyàn olómi ńlẹ̀ ó ní ní ojú òsì sìnà mọ́ kéèyàn ọlọ́gbọ̀n ojú òsì sìnà ni ọ̀yẹ́ ká máa rí adélẹ́wọ̀ tí

ọmọ yẹn dùn a wọn dẹ̀ máa se kí á mọ̀ lẹ́yìn kọ́dọ̀ máa ń gbà rẹ̀ máa ń yà ntọ́ọ̀sì gbogbo ń tọ́kẹ̀ gbọ́ náà. jọ̀mọ́ ibi mùsùlùmí àti máa ń dé nìyẹn ẹ̀sìn ara ẹ̀sìn náà ní báfẹ́ tí ó wọ̀ à ń bọ̀ pàtàkì wọn fẹ́ ṣe ìlàjọ ẹ̀ wọ́n kan náà máa yá báwọn bá rí sísá alhamdulilayi sísítà ẹ̀ wọ́n ha kura ń tàn sọ ẹ̀ So ń bọ̀ kọ́ ni wọ́n ha tán sọ ẹ̀ máa muslim ni wọ́n ha tán muslim náà máa ń bẹ̀rù ni wọ́n ha lọ́wọ́ wọ́n dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gbọ́n náà ṣẹlẹ̀ sísítà ni kọ́dà jẹ́sẹ̀ bí wọ́n kọ́ fún hákùnrin àtàwọn gbogbo rí wáyé àti mi ń bẹ ní orí sísítà yẹn inú àfọ́ àti kò kọ́dà ó sì ń fọlọ́pùra wípé láì tí ì rí òun fọlọ́pùra pé òun ti gbà láti fẹ́ tẹ́ ìbàwá fẹ́ máa ń kọ́ ó ní gbogbo bó ń bá ṣe lè dìbò ọlọ́pùn kí ni sísítà jẹun àràrà láti sámọ́ wọ́n sì ní kí wọ́n ní pé wájú kan tó ní lẹ́yìn ẹgbẹ́ kan ọmọ ìyá wa ní sísà bẹ́ẹ̀ sọmọ ìyá tí bọ́lá ìbálò padà kó wò ṣe mọ́ ó dójú tiri àbò dójú tẹ̀sí lóye jìnnì sẹ́yìn ọba bàbá mi mọ́ ọwọ́ ni à ń dán sẹ́rí wọ́n ní kò burú kó tó fèsì àásọ ẹ̀kejì náà Zainabu náà wà lẹ́wọ̀ ṣùgbọ́n kọ kọ́dà kò mọ́ bá jẹ́ àkáǹtì ẹ̀ kọ̀mọ̀rún kí kọ̀mọ̀rún aláṣẹ gẹ́ wọ́n ní tẹ́rí Zainabu téèyàn bá gbéyàwó yẹn téèyàn bá wáyé fún obìnrin yẹn náà kó rámúlò òkú alátọ̀ téèyàn bá kọ díẹ̀ díẹ̀ yóò ṣèṣì wánu fún ẹni sí ìpariwo red maid lánàá o kí ni ìpariwo lánàá ó ní red maid tó di akura nǹkan tó di akura kẹta à ń bọ̀ ń padà bá débi ìpìlẹ̀ àjù asàlẹ̀ ilé asan wa ń sọ̀rọ̀ fún wa bọ̀ wípé ká máa bì díẹ̀ díẹ̀ à ń tí lẹ́sẹ̀ẹsẹ̀ àwọn èèyàn mẹ́ta kan bẹ̀rẹ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìámà ọlọ́sọ̀tàn náà ò ní ewu bí ẹ wa ká bá a sọ̀rọ̀ kò ní gbà wọn ìyàrá ọwọ́ ọjà sí ẹ̀ńtà tásán ọ̀kọ̀ kàndọ́nà ó ní shaykhun zani ẹni tí ó ti dàgbà tí tó ń zizi náà hmm. ẹni kejì ó ní riwaya àti anẹ́sù náà wa ti àbú ìrẹ́rọ̀ o lè gbá nǹkan ẹ̀ o lẹ tọ́ jẹ́ malikun kàdáàbù ẹn tó jẹ́ tí ọjọ́ ọba ni o gómìnà ni o chairman local government ni o president ni o títí wá ń parọ́ ẹ dẹ́kun Kini kíni mú parọ́ owó òlù ìwọ lọ sáyẹn ọ̀rọ̀ ọdù owó rẹ lọ wa ẹyin náà yọkọ lórí pé tẹ ẹ fẹ kọsẹlẹ rẹ tó à ń parọ́ ẹlẹ́ẹ̀kẹta olólùsì tó tó wá ní girimakai ẹ̀ka òwò pé kẹsàn-án náà ní olójú rọ̀ burúkú ní bá tó páàkì mọ́lẹ́gbẹ̀ẹ́ ẹni kí lẹ ń gbé wọ́n ní wọ́n kọ̀ náà ṣé tó ní pé mo dúró ní mo dúró ní ṣèrò bí ìbàdàgà máa ń lọ bàtà tí yẹ̀wọ̀ pẹ̀lú ọmọ ìlọ díẹ̀ díẹ̀ níjọ́ rẹ̀ lẹ́kùnkẹ́rẹ́ kùnkẹ́rẹ́ ó tún kó fẹ́ díẹ̀ díẹ̀ pọ̀ ẹni ọ̀dà kọ́dà ọ̀nà wẹ́rẹ́ náà mọ́tò sí ẹlẹ́mọ́ dèkìdèkìdà ànábì ní gbogbo ẹni báwọn ẹni ìbíní sallallahu alaihi wasallam ó tó fún yàn ní ìbànújẹ́ kéèyàn rí wípé tó ń gbé lọ́yìn ẹ ń bá gbé pàdé ọlọ́run wọn ò ní sí kíni o wọn ò ní fojú rewù lẹ́yìn kíámà àwọn tó ń bọ̀. النبي صلى الله عليه وسلم ìwọ̀n bá wa sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé téèyàn bá ti mọ́sálá ìtẹ̀lé ibi tá a fẹ́ kí ó ti kú òyìnbó ní kó bẹ̀rù jàmáà ẹ wá jẹ́ apàdà sí ìpìlẹ̀ amsam kò tó papòdà kàmájà àfi sọ́hìn ó ń sọ ọlọ́run ní tọ́wọ́ tó táyì kò kan látàtàbí àná látàtàbí àná sálámà kí àná kọ́bílẹ̀kùn àwọn ọmọ mi. àwọn tó lọ sáájú wọn ìṣesí wọn ló kù ọmọ ọmọ wọn àwọn sọ̀hábà wa ní àwọn ànàbí wọ́n ní sí èsì àwọn Rome Paris ànàbí ní ta tún léèyàn ní gbàtà nsọ yìí yehud na sọ̀rọ̀ ìṣesí wọn ló tí ọmọ àwọn mùsùlùmí àti wà ní ẹ kọ́kọ́ dé ká mú sọ́wọ́ ibi tọ́nà ọba ti firi wa tába ti firi ara wa bẹ́ẹ̀ ìtọ́nà fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lórílẹ̀ yóò wá di yẹ̀yẹ̀ lọ́dọ̀ wa ntí ọ̀fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ lórílẹ̀ yóò wá dàbí ẹ̀kún gangan lọ́yẹ̀ ká fi máa ṣáyé ṣẹ́rí án ẹ máa wo bí tí mú ṣílẹ̀ àti ilé o a wà máa fi fíkù yẹn àti bọ́ sí agbami ìsàlàyé ọ̀rọ̀ gẹ̀gẹ̀ ní ìsìn fúnra wa nítorí wípé àwọn kankan bẹ tí àwọn àfáàrí tí wọ́n fi ní fatiwa ẹ má máa kọ́ lẹ̀ ìdájọ́ ẹ̀sìn ẹ má máa kọ́ lẹ̀ àfáà kan wá bèrè kéde kankan ọkàn di ó ó yà àdìkàrẹ́ nìyá ni nítorí wípé àwọn fíkì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní olùkọ́ ọ̀kan kọsẹ́ lè da àfàwọn aráàlú ẹ ń bá kíw tó kíw yẹn jù torí rẹ̀ wá tóró torí rẹ̀ sí kí ni o ojú méjìlá lè lò ẹ lè lò orí ẹ straight tàbí orí ẹ tá a bá ń sọ̀rọ̀ ní ìka bọ́dọ̀ àyẹ̀ orí ẹ tóró àti mọ̀ndáǹsọ̀ olú nìyẹn ó sì kí ni o ìbúra torí ẹ tóró. anabi sallallahu alayhi wa sallam in tó fi wá sórí rẹ̀ ọ yàtọ̀ sí ìtawà ń ṣe ní ìsìn in ló sì sílẹ̀kùn zinalẹ̀ àwọn wo la sì tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tá a fi débẹ̀ o náà ni àwọn yẹ̀wúdí àti nùsọ́rẹ́ àfáwa ibn Humayd rahimahullah ara àwọn àgbà fáwọn mamlaka ni wọn. lára àwọn tí ọlọ́run ìrìnà wọn kí wọ́n tó kú láyé ọ̀rẹ́ bàbá bùnú báàzì wọn. wọ́n wá ti sọ̀rọ̀ lọ sí amẹ́ríkà lọ́dún kan. ara wọn tí ń jẹ́ àfa àwọn mamlaka tí ń jẹ́ ṣéwù ní àgbà ṣéwù sọ́ọ́lì ibn abdullahi wọ́n wá fún ọlọ́mọ amẹ́ríkà kẹtí ọmọ ẹgbẹ́ akáàrà gbogbo bí wọ́n bá lọ. bàbá wa ń ṣe dáwà fún ọmọ amẹ́ríkà yẹn pé kí lórúkọ rẹ̀ ọ̀dà kọ rẹ̀ wọ́n sá ń ṣẹ̀sìn ọlọ́run ọlọ́run ṣe bó ń ṣe mọ̀ bí a dàgbà náà ọmọ mẹ́rin ló ti bí olóhùn ìparí bí o tó fi tó báyìí tó ti parí ọwọ́ aṣọ ọ̀rọ̀ yẹn padà wọ́n wá ń tu fún bàbá ní lárúbáwá ọ̀rọ̀ burú lọ́sọ jáde lẹ́nu ó ní ìdàkíánà lábàlù mẹjáánà fílẹ̀ àsìwá ládàáyà ìlàṣẹ̀rọ ìlúbakọrọ tọ́ba ti di wípé wọ́n ti ń fúnyàn ní wàrà màálù lọ́fẹ̀ẹ́ káàkiri ìgboro kí ni àfẹ́ lọ́ra bó màálù sì mọ́ stade dẹ́gbẹ́ tó fẹ́ tẹ̀lé o ẹwọ tí wọ́n sọ wádà o ẹ̀dàkùn kí làwọn ará ló máa rí wàrà wàrà wá di tí wọ́n ń gbé wá báyàn náà lé wọ́n tún wá máa bèrè pé tútù lẹ́fẹ́ ni àbí ẹ̀dàkùn sẹ́rù tó bá rí báwọn èyí ó tún lọ kó ra gbó màálùmọ̀ kọ́ńdà tí wọ́n fẹ́ gbé sí alórí inú tó bí àwọn obìnrin kan ti yà ní ìsìn pé ní wọ́n á wà lọ́dọ̀ sí i wọ́n pe bá mi ṣe fried rice yó fried rice kó fried rice sọ ma ẹni mo fílẹ̀ o kọ̀kọ́ tó ọmọ fẹ́ o ọkùnrin kọ́ mọ̀ á dá mi lá ọ̀rẹ́ mi mi rì dáná o kí ìwúlẹ̀ tiẹ̀ wọ́kọ̀ àwọn ọkùnrin kan náà ti yà jáde pé ta ni mọ̀ pé wọ́n àmọ̀ pé ọkọ̀ rìdíkà rìdíkà ó sì ṣé ọmọ wa pé ẹ o ó tẹ sí ẹ̀ ìkéré o mi ò o kò fẹ́ free kọ́dà owó tó máa pààrọ̀ abẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ bí ẹ ń pààrọ̀ ó ti kún rí nìsí kí sì ni nǹkan tó fà ó náà ni ìkọ̀yìn sí tọ́nà ọba subhanahu wa ta'ala tó ẹ pé ẹni àwùjọ tó bá ti ń ṣẹlẹ̀ wọ́n máa lu ni kò ní yọ wọ́n máa fọ́ ni kò ní dún nílá ti kò sí o àwọn èèyàn yìí ìlà ń tẹ̀lé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wàhálà fi dé àwa fẹ́ máa sọ fíkìlù wá rí torí pé àfa àsùndíyà kò lè gbọ́yé kò ṣe kí ni kò lè gbọ́yé ṣẹ́rí á ní ìpìlẹ̀ ẹ̀sìn wa annabi sallallahu alaihi wasallam sọ fún wa kàmájá àfi muslim muhammad wípé múrù àwòládàkùn bisalati bisabirin táwọn ọmọ yín bá ti pọ́ ọmọ ọdún méje ẹ máa pọ́n láṣẹ ìran wàá kiri fún màléyà ní àṣírí tí wọ́n bá ti lọ ọmọ ọdún mẹ́wàá tí ọ̀fẹ́ máa mọ́ wọn la ẹ máa jẹun díẹ̀ díẹ̀ wàá fara rẹ̀ kó bẹ́ẹ̀ náà wọn. àtò ọmọ mi nínú ilé ni ọmọ mi náà ní o látọmọ ọdún méje ẹ máa yín ọ̀gbọ́dọ̀ fún papọ̀ mọ́. ẹ wo ẹ wo tí Islam kọ wa wọn ọ̀rọ̀ a jẹ́ pé àtọmọ ọdún méje láti gbọ́dọ̀ di ọmọ wọn máa mọ̀ kọ̀ọ̀kan ẹni o àtọdún méje láti gbọ́dọ̀ di ọmọ wọn máa pé ó bẹ́ẹ̀ lò kọ́dà àwọn àfáà ní ẹ̀rí straight báyìí ọ̀wà látọ̀nà sàṣàrà mi pé éèjì tọmọbìnrin lè wà rí tí wọ́n fi ní máa rí mọ́ kò sí ẹ̀dọ́wà straight báwọn àwọn àfáà ní àwọn ẹni mẹ́rin láti nù hadithi wípé látọ̀bọ̀ ọdún méje náà láti bá a ṣiṣẹ́ pẹ́tì ẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọkùnrin partition yẹn tánà bí nìkan sí inú ilé láàrin àwọn àti wọn ó ti wọ ọkọ máa lo hijab ṣe rí ẹgbẹ́ ń kílà dáhùn kan fún wa kó tó lè gbé màmá bọ́ sí bó ṣe yẹ kó rí torí pé tí ìgbà kọ́kọ́ kílà àwọn ẹ̀yìn ọmọ tóbi lẹ́mìí wa ó ní wípé ẹjẹ́ àkọ́kọ́ lọ gbé readiness steady at sínú ẹ̀mí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ẹ wá jẹ́ agbára wa bára kí ni ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ gbogbo wọ́n máa bèrè pé kí gbẹ̀ngàn Islam tọ́lọ́ fẹ́ràn sàsílám òun rìn ẹ má jẹ́ nǹkan kan kùn lẹ́nu wa nù rẹ o ọ̀ràn ní o tí èmi tí ìgbọ́yé débẹ̀ mo sì gbọ́yé náà inú mi ló le tí ìdárúkọ sí mo wá ọwọ́ màá lẹ́jọ́ tó nù mà tí wàhálà bá bẹ́sẹ̀ rẹ̀ ní ọgbà ìwọ́n náà kọ́ sọ ọjọ́ ni ẹ̀rọ tí ìbá jọ wọn ọmọ bí mo ti sunkún bọ̀rọ̀ wọn èmi náà bẹ́rẹ̀ kí n pàdé ẹ̀ bí akọ̀wé ó sì mẹ́tì làpapọ̀ báyìí bí akọ̀wé àwọn àwọn sì mẹ́tì wọn bẹ́rẹ̀ kí n pàdé ọlọ́run bá wọn ẹ̀sìn mi ni èmi mọ́ yàtọ̀ kí mi eléyìí ẹ̀mí mi ó sì rọ̀ kọ̀kọ́ bí mùsùlùmí gbọ́dọ̀ wí nú o ẹ bá ti ń límìtì ẹ̀sìn fún wa ìtàdé o skul ta wà lọ́wọ́ nìsín àmọ́ yìí o ẹjẹ́ abọ́ ta o à ń pọ̀ láàrin àwọn ẹ̀ka tẹ́ pé fifty làwọn àtàjọ máa ṣiṣẹ́ mẹ́ ìwọ nìkan lórí rẹ mùsùlùmí ẹni tí ó jẹ mùsùlùmí kejì ó sọ̀rọ̀ ẹni ọ̀jẹ̀ kò ní lọ́mọ ẹbí kò ní bẹ̀rẹ̀ mùsùlùmí kan wọ́n máa sọ pé ìyẹn o ṣé brian kù táà jẹ́ corporate muslim àwọn àwọn àwọn àwọn òṣìláyé àgbẹ̀ ṣé pàtàkì ọ̀fìn mẹ́rin àrà wa mi. kìtì láì gbọ́gbọ́n lọ láì gbọ́gbọ́n mọ́ra láì mú pankẹ́rẹ́ lọ lọ́wọ́ pé a. bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ ìgbà kì í gbilẹ̀ rẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ àlà ọ̀yà rẹ̀ fún òun gbilẹ̀ èdè mi ọ̀pọ̀ náà àwọn eléyìí o. ẹ dàpọ̀ ẹ Islam tó tán síra ní ara wa yìí káàdì kó káàdì káàdì kó ní o ìlà fi ń pariwo fún àti ẹ̀ńsẹ̀ kà fún student tẹ́ ẹ bá ti rí àǹkà tó wà báyìí mo tún pariwo èyí tó sọ jẹun programme yìí làtà ó nọ̀nọ̀nọ̀nọ̀ irú àwọn olè ń pèsè programme yìí náà àwọn òròrí àwọn eléyìí yàtọ̀ sí orí ti à ẹ wá bí pé ẹ̀sìn wo ní sí ti bọ̀dá coordinator sister god wọn kó gbòòrò báyìí ẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́ níbi tí a fún yín ẹ̀ àmì ìròyìn tẹ̀ láàrin ara yín ẹ̀fírí pẹ̀lú kábírù lọ́gbẹ̀ àmírù àdíṣẹ́ bá bíṣọ́ tẹ̀lé ìntàkùrọ̀ bá láti ṣúdẹ́ǹtì ni ẹ̀rí mọ́ ni yóò sì máa ga sí yóò ṣe kí ni o yóò sì máa ga sí láti sọ wípé mss yìí ṣẹgbẹ́ gbogbo nǹkan sọ àwọn tó fẹ́ sọ mss dẹgbẹ́ àwọn ni ẹ sọ lẹ́nu ọ̀rọ̀ kò dájà lẹ ọba ṣúṣẹ̀ fún ọ̀sán pé òde dá yí ẹ̀ sí i tí a ń pẹ́ kéèyàn ọ̀fà bí sẹ́nẹ̀tà rẹ̀ gan la ya àbí kí ni tí wọ́n sọ pé ìlé dá sí nínú àwọn tó sọ pé ìlé dá yẹ̀mí ṣe gan àbúrò mi ju ẹ̀gbọ́n rẹ̀ lọ bí yòówó ṣe pinnu tàbí ẹ̀gbọ́n rẹ̀ lọ tó sọ pé mo Islam wọ̀nyí ẹgbẹ́ á oyè ìpìlẹ̀ à ń bọ́ bọ̀ díẹ̀díẹ̀ yìí ustaadu rahma ọmọ wọn zainab ọmọ àti wọn lè jọ máa sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n wọ́n ti máa pàdé wọ́n máa pàdé jù eŋti ọmọ mi ọbẹ̀ yìí wálé wọn yọ̀ọ́ jẹ́ pé mọ́ra yìí pé wálé ẹ máa wò ìpìlẹ̀ wo ìpìlẹ̀ náà nítorí wípé ìsìláàmù ọlọ́run fi kún àwọn obìnrin pọ̀ ẹni ọ̀wọ̀ ni wọ́n nítorí wípé ẹni tí ó mú ayé dùn àti tí ó tún máa máyé kan ọ̀dọ̀ wọn lọ́wọ́ tẹ́ ẹ bá ti sí obìnrin lẹ̀ síbi tí ọ̀rẹ́ tẹ́ ẹ sí wọn sí àdámọ́ tí ń bẹ lára wọn yóò sì ẹni tí a máa kó jáde lóbìnrin tẹ́ ẹ bẹ tètè dùn tí ẹ bẹ ṣe kó jáde wọ́n fò nàmọ́ yín lọ. express fílàní lóríṣiríṣi. ọlọ́run dá wọn wọ́n wà gbọ́límù. aláàgbàrò sẹ́nìkan mẹ́rin atọ́tara ọkùnrin jáde ní kèé sèé wọ́n sì wà nílé àti asọ̀rọ̀ sí ọmọ ẹ̀. àwọn ìyá wa tí wọ́n ń bẹ bá jẹ́ sí kankan yìí ṣé nítorí èmi àtẹ̀yìn ní a fi ń padà lọ rí irúgbádẹ́rí. kọ́sàtẹ̀ jọ̀rọ̀ ọmọ àwọn ní ẹyẹ yìí mà ní gẹ́ẹ̀tì ẹ máa máa sọ gbogbo ọgbà ní mọ́mà mi ẹ gbé dààmú o kódà ọ̀sẹ̀ ti gbé mi sùn o sẹ́rí ìjẹ́ sọ sí létí pé ẹ tí ò fẹ́ nì ọmọ tí ò fẹ́ nì ọmọ òye máa ń yòókù sọ yìí ẹjọ́ ọmọ wíjẹ́ o mo múra nínú ẹjọ́ ọmọ o ìkẹ̀kẹ̀ báwo bí yóò sì máa ṣe fún ọdún o à ń bọ̀ tọ́mọ wa di pé ọmọ yìí ó dàgbà sókè díẹ̀. asilani látọmọ ọdún méje yìí sátọmọ gbogbo ọmọ pátákà àbàkọ́lẹ́kọ̀ọ́ àgọ́dọ̀ lómi àtọ́mọ ẹ̀kọ́ mọ́ ẹ máa wo bí àti kọ́kọ́ kan múṣkìlà wọn torí bí ẹlòmíì bẹnu wa lọ́jọ́ wípé kò ní gbogbo mi má gẹ̀ àyàdí bàbá ìwádìí kẹ̀kẹ́ ń lóko wọ́n lù pọ̀pọ̀ wọ́n lù àpọ̀ ni wọ́n ti wọ́n ti wọ́n ti pa wọ́n ti pa fílì tí èyàn máa pọ̀kùnrin lò wọ́n ti pa mọ́kùnrin la èyí tó bí náà wọ́n ti pa mọ́ la. láhàwọ̀ ọkọ̀ àti ẹ̀wọ́ ń lọ ìyàwó wọ níkà ọkọ̀ tíráúsà ìmìlíọ̀n bá dẹ̀ ní o káwọn níkà ọkọ wọ bùbá ìyàwó wọ sọ́rọ́ a ó máa dọ́kọ̀ mà sí ẹ̀wò irú ẹ̀wò lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá àdánwò lè yọ ọlọ́run gbà wá. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhìí máa kàn ó sì ọlọ́ni kí wọ́n mú ẹnì kọ̀ọ̀kan yín wọn ò ní wá o ìyàtọ̀ abẹ́ fi jí ọ́ rè o ìta ní fi jí ọ́ ìtúni rẹ o kí ni ìyàtọ̀ ibrọ abẹ́rẹ́ wọ́n máa fi kú lórí báyìí kí gbogbo orí wọn wá wú kàdìkàdì kó fi sáfẹ́jẹ́ inú eléyìí tàbí kọ́ ọ̀nà rẹ̀ fọwọ́ kan obìnrin tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ fọ́kàn méjèèjì ànábì alákọ̀ọ́kọ́ sì dáa fún ilé ìgbìmọ̀. ṣe é màsàtà àjọ ńdá nìsín gbé àwọn ìjọba àbọ̀rọ̀ wọn kí wọ́n lẹ́kọ̀ọ́ ànábì àwọn gan ó máa yẹlẹ gan fún yọ ànábì tíya sallallahu alaihi wasallam hasbunallahu wa ni'mal wakeel kò sì ní má rí bẹ́ẹ̀ nígbà ọ̀jẹ́ wípé ààrẹ náà ó kulẹ̀ ti wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń fojú ẹni ọlọ́run wọ́n onú àṣàlẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ pé ná ẹ ọ̀gbọ̀gbúrọ̀ wà náà lórí àwọn pàtíwà kan ẹ ẹ sá fọ̀rọ̀ pàmò tàwé à ń bọ̀ ṣe kó ṣe kí ìgbóni làǹfọ̀ sùkú obìnrin kó àwọn ọkùnrin ibi ẹ bá wá pé obìnrin òun pé ọkùnrin kankan bẹ ju ta ni lọ bàbá géètì márùn tó jẹ́ pé kò fi tóbi irun mọ́ kò sì jẹnu géètì náà lọ èmi ó bẹ̀rẹ̀ àtìmí wá ní jáde lọ́kùnrin tí ẹ bá ara wọn aṣọ kan tóbìnrin náà torí pé èèwọ̀ ni èèwọ̀ nínú ẹ̀sìn bóbi ọ wà láàrin ara wọn ní wọ́n wá tó wá máa wọ pẹ́ǹtì wọ́n máa wọ pọ̀ óbì òtún ọ̀rọ̀ máa rí òwò omi agbẹ́ rẹ̀ yọ wọ̀ sọ́kọ́ nọ́mbà torí pé lómi ọkùnrin máa ṣe bátú adú bẹ́ẹ̀ tó ní ọba ti bọ́ sí àárín ara máa àwa firi náà kọ́dà mọ́sálà ń bẹ tọ́bẹ́tẹ́ pé ìyè tí ì àwọn dírẹ́sì kan bẹ tí ìyàwó rẹ̀ lè máa ṣe fún ọ tọ́jẹ́ pé kò gbọdọ̀ ṣe mọ́ ó sì lẹ́tọ̀ ṣùgbọ́n torí ọmọ yín èmi àti ìyàwó mi nìkan lápẹ̀rẹ̀ àgbẹ̀dú bẹ̀rù flat kèésì ìṣe flat tọ́lẹ̀ mọ́ mi lẹ́yìn tá a jáde nínú global rabbi fẹ́ǹsì wa náà látọ̀kọ́ sí alhamdulilayi ó lè wọlé kà fún ẹgbẹ́ bó ní ṣe wọlé kà fún àbútí náà ó ń kàdú nítorí pé a tó pọ̀ bí àwọn wàhálà mi o ẹlòmí ọ̀gbẹ́ sí yè yóò wà máa pè ní mání ibi ọba ti sọ pé mání lọ lẹ́kún àwọn sọ fáyì màkà ni. ǹjẹ́ wọ́n ti ní kéèyàn gbọ́dọ̀ lọ́sàn-án gan lọ pọ̀ náà tí ẹ̀sìn àti a àwọn ń yọra ọ̀ràn o táwọn ó bá ní sọ àkọlé tí àwọn ní ṣe ó wọn lè má súnmọ́ ìyàwó rẹ̀ ìjọ léyà ọdún ìjọ ọmọ ọmọ sàdákì ẹ má súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án gẹ. àfin ni ó yà. àfin lọmọ ọmọ yà àhà. ẹlòmíì ti tó bá a ṣe ń sọ yìí ìtọ́gbọ́n yẹn ti pé èèwọ̀ ni ọkọ àti ọkọ bọ́ra alẹ́wò tó súnmọ́ra wọn ìsìláàmù ẹ̀sìn rèmọ̀ ní ẹ̀sìn ẹ̀kọ́ mọ̀ à ń bọ̀ ìjọba àbímọ́ mànìkì léèrè ìgbè rẹ̀ má mànì àyàtàjọ́ rẹ̀ áhàdùn àmì rẹ̀ fẹ̀yà síta bàbá súnmọ́ra wa lẹ́lẹ́tọ̀ ara wa sáà lè bọ́ sọ́ọ́lẹ̀ ìmáàmù ni ẹ̀ dàpọ̀ iṣẹ́ wo lè fúnfún ẹ̀ sílẹ̀ ìtọ́ bá láàkáyè tí wọ́n bàbá sọ lọ́rùn rẹ̀ tó tó sẹ́yìn tó ṣe kéde torí ẹ̀ máa ń lagi tó wá torí ẹ̀rọ jáde ẹ̀rọ òògùn à kí lálọ́ka ó lọ bẹ́ẹ̀ fìdí ayọ̀ ní ìgbésọ̀kùnrin aláàdì sí adìpọ̀ wọn oníkà oníkẹ́díkà kan ti ẹ̀kọ́ òun lábẹ́ gẹ̀ẹ́ lọ́ba tó ń ta à ayé kan mọ̀ pé ẹmẹ́sùn mẹ́lẹ̀ jẹ́ pé kí ikú o ṣùgbọ́n iṣẹ́ kan ní iṣẹ́ rẹ̀ láyé lọ́nà àlàyé àbọ̀ nítorí pé àwọn kẹ́kẹ́ bẹ̀tọ́ sákọ̀rọ̀ tọ́jọ́ wípé èmi máa ń sọ̀rọ̀ kan èmi ò parí ìjà láàrin ọkọ àtìyàwó rí kí n wá pé ọkọ jẹ̀bi ìyàwó jẹ̀bi torí tí ń dájà rẹ̀ ọlọ́run nìkan lọ́mọ àtẹ̀tọ́ àṣà méjèèjì ògiri ń bá sí ògiri ṣe kíni o. bó a sì rí. bó lọ sí fẹ́ dájọ́ ọ̀hún. sista Zainab lápẹ̀. àbú lọ́jọ́ kan wọ́n lọ rí. pátákà tó máa filẹ̀ tàbá tó fi tàwùsàn lẹ́gbẹ̀rẹ́ náà tẹ̀lé àbú filẹ̀. lẹ́nu ká bá tó gbé kíní ètò àkíkọ̀ kan wá sọ́fíìsì wọn. àkúnyà fún mi ò jẹ́ ta. n ò kún jẹ́wọ́n lọ́rùn. ẹ kàn bá mi mú káńbọ̀ tiẹ̀ ṣé ká lè fúnyà níbi fúnyà fún mi bọ̀ tiẹ̀ kàbá fi sínú ọ̀rà máa mú délé gan náà mi ò lè jẹ́ lọ́fíìsì èyí ò ní bá bọ̀ tẹ́bi pàbọ̀ ṣáàjò kò lé bóyá mo dẹ́ni ah, àbúrò yá mo tètè bá yín ṣètò lẹ̀ wọ́n sì bá gbé àmàlà àti àbọ̀ jẹ àbúrò sí àmàlà báyìí àlùbọ̀sá méjì ní àbá mi <laughs> eh, sista sẹ́nà fi ẹ̀ pàrọ̀ kó kí ni ẹ o. àmàlà orí àpòkàpòkàpò wọ́n sì èjì ilá tuntun èdè nínú ẹ̀ lórí omi ètí ẹ̀bí sómi ìsíwọ́ wọ́n rẹ̀ ó dé kó pupa ẹ̀ ẹ̀ ọmọ ó ní à sọ́rí àbú àbí atálọ́ta ni àbí iyọ̀ ní òtó mo ní kọ́ ọ̀dọ̀ bìsí mi bàdá aṣọ yìí náà mo tún gba yín náà lulẹ̀ kúrúkọ́ ọ̀dọ̀ bíbà yìí fún wa yìí ó ní àbí mo ẹ ṣé ẹ abẹ́ ìlẹ́kẹ̀ omi tútù ní kíní à yọ̀nà kí ni ó gbé síwájú mi ó ní ibi síwájú mi báwo jẹ́yìn náà ni obìnrin mo gbọ́ wà láwọn ẹni wa dorí kodò kọ́kọ́kọ́ wà kíkọ̀ tí ṣe gbọ́ gbogbo tá a sì wí náà ẹ̀gbọ́n táwọn àgbàlagbà wí ni mo ń bọ́ mẹ́ ìsọ̀ ìsọ̀ ibi àti ìsọ̀ léyìn lọ àbúbá padà mú aṣọ padà sọ́rọ̀ pé kí ó ṣe mr biggs ni ó ṣe tantalizer nílẹ̀ ń pè bọ́yá ni ká mọ̀ ọ́ ní ó bá sáré tilẹ̀ ní ẹbá ìwọ́n náà bá tó sọ ọ́nù ní ẹbá lọ́sọ̀ mọ́ àbúlọ́rùn ẹgbẹ́ àkùn mélòó òní yóò rònú àlìkí àmọ́ ta ẹnu nígbà tá ìwájú wẹ̀yìn bàbá ti yọ ìṣẹ́ èyí méjì ìdè tí ó tó jọ wájú ó ti kú bẹ́ẹ̀ ó ní bàbá àgbà wúmù bá dákú ẹ̀ṣẹ̀ kí ni wúmù dá o. ìgbésà ti ń ṣe lẹ́yìn àwọn alẹ́ gbígbígbígbí wọ́n sá padà wà bá wọn jálẹ̀kùn kan wọ́n wá fẹ́ sọ̀rọ̀ ìgbé fámìlì wọ́n pe àwọn tí wọ́n pa àwọn àtìlẹ́kàn gbogbo ayé sí padà sí bú títà zainabu wípé ọdọ ọdọ ẹ̀dẹ̀ borí ẹ̀dẹ̀ wọ́n sá sọ sọ́rọ̀ dábì rẹ̀ bú mami rẹ̀ bú àwọn tí ilé ọkọ̀ náà fún àgàgà gbọ́ wá gbẹ́ àgbàlagbà tó wá wo bí títà zainabu sì lórí kodò gbé àbọ̀lọ́rọ̀ tó fẹ́ sọ ni ó ní tí àyè bá wà ó lò lọ́rọ̀ ó ní gbogbo tí wọ́n ń bú sí ìkúrò kú jẹ̀bi ah! wọ́n ní kíló tó fi jẹ hmm. ó ní àbúrò disappointed I was highly disappointed by am ah, ah. ó ní lọ́nà o ọlọ́dẹ wọn kọjá báyìí àti bí mo ṣe mọ lẹ́mìí wọn rí wọ́n ní bí igbó ó ní ìjẹ̀bi àbí ìjẹ̀bi wọn àbúlọ́ jẹ̀bi àbí wọ́n máa túbọ̀ lọ́dọ̀ wọn máa tọrọ àforíjì náà ah, kí wàá ní àwùjáre yìí o ó ní tọkàn bẹ tó ń tilà wà lọ nínú yàrá ọ̀rí àkùnkan wa wà wá ọjọ́ sọ̀rọ̀ nǹkan lọ làbúgbà dáhùn pé èmi èmi wọ́n pàtà wọn sùkúù ní ẹ̀jẹ̀ àdàkọ mìíràn abẹ́kúta lẹ́tọ̀rì <laughs> ní ah, lẹ́tọ̀rì mo ti dira ní kí n tó má rí gbà yẹn mo ti wá dé kòkó tó fọlọ́ ń búra wípé wà láì kò sí gómìnà ní sí túlẹ̀ lòdì torí wípé àwọn afẹ́ mọ̀ wà nìyẹn náà kò dẹ̀ sí bíbí ní sáyẹ̀ mi ìbí ọ̀fọ̀ ọmọ òde mi láyé mi ò ní dẹ̀wọ̀n ó ní làwọn àgbọ̀rẹ́ wọn bá ń jọ sọ nínú pardon jọ náà ọlọ́rọ̀ ló wá mú lọ́wọ́ òǹkọ́ afẹ́ wò pé sẹ́ńtì máa sọ̀rọ̀ tì máa dúró tì ó ní àbúni àbí àbú disappointing ó ní ìyẹn lọ́wọ́ fà á tí àwọn àgbàlagbà fi máa ń sọ lẹ̀ Yorùbá wípé olórí ibú ọkùnrin ni máa ń borí obẹ̀ ṣùgbọ́n èmi ọ̀gbà báwọn àgbàlagbà sì sọ èmi fẹ́ kí wọ́n bá ní tún sọ padà kí wọ́n máa sọ wípé ẹnì tó bí ìyẹn ọ̀sọ̀ lórí ibú ọkùnrin ní borí wọn. ẹn pé ìgbẹ́ ibẹ̀ ẹ gbé wa yà ni à ń tò bọ̀ ẹja máa tò bọ̀ nà. bá a ṣe wá wí yìí ara àwọn tí Islam kọ́ wa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ó máa bá gbà mú lọ́kùn lọ́sìn ọmọ yẹn ọkùnrin ẹ̀dá bẹ fún dandan tiẹ̀ ẹ̀sìn gan-an ọkùnrin dandan ni obìnrin sí dẹdẹ àbí kéèsì dẹdẹ hmm. agbákan àfáà ní dandan ní kí wọ́n dábẹ́ fún obìnrin apá kan ní kìí sí dẹdẹ rárá apá kan ní ní sẹ́kọ̀lẹ́ mọ́sí ìlọ́pù jẹ́ pé mọ́sí alàkọ́ gba ìfarabalẹ̀ ní tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ dà hàn lórí rẹ̀ ṣùgbọ́n èyí tí ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ lórí rẹ̀ ni wípé àmọ́ndábẹ́ fóbìn tí ó yẹ dandan àìsí ìdábẹ́ fóbìn tí ó yẹ pé dandan ni bẹ́ẹ̀ gbọ́dọ̀ dá fún un ẹlẹ́ẹ̀kẹta ni pé alẹ́pẹ́ fílẹ̀ ẹ̀sìn lé sí nítorí wípé láti ayé tí wọ́n bá tọ̀ láti òpin láti ìbẹ̀rẹ̀ dé òpin ìran mẹ́ta lọ́nà sí obìnrin ìran àkọ́kọ́ ọ̀pọ̀ ṣùgbọ́n máa padà dápọ̀ ìlú tí wọ́n pọ̀ sí lẹ́nu tó jẹ́ wípé ń tá a fẹ́ mú díẹ̀ kó lọ́dọ̀ ọmọ yìí bí bá ti dàgbà nǹkan yọ ọmọ bàdàgbà kò sí lè wọ ọmọ ọdún méje tẹ́lẹ̀ méje ní káyé àwọn yìí tó di pé kò ní lè wọ́n dẹ̀wé ẹ̀mọ́ tó bá wá ń dàgbà lọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bí dàgbàtà bẹ́ẹ̀ kó tó lè sọ wípé òórí tẹ̀lọ́rùn pọ̀kún yín súnmọ́ àmọ̀rọ́kùnrin méjìlá lẹ́ẹ̀kan náà ìran kan nìyẹn onítì tẹ̀lọ́rùn ìran kejì òun náà pé ìdàkejì tàkọ́kọ́ nìyẹn ìta fẹ́ mú díẹ̀ kó yìí àwọn ọ̀nà ìpínlẹ̀ ti di ọ̀sá kóónú tẹ́lẹ̀ ọ̀rẹ́ di kí wọ́n dábẹ́ fún wọn àyàn ọ̀ràn tó ni wọ́n pa nù wọ́n yọ fíùsì ẹ̀ lẹ́nu yẹn kí náà yọ lẹ́wọ̀. ìrẹ́ kẹta làwọn tó ń wà báyìnà báyìnà kí àfọwọ́ tó wá máa dájọ́ tí wọ́n bá gbẹ́rú mọ́sálà báyìí wá èèyàn mọ̀ọ́rù rántí ẹ̀ yàtọ̀ fún yòó ìlú kọ̀ọ̀kan wa máa ń nírú ẹ̀ ìlú kọ̀ọ̀kan sì máa ń ní àṣàwọ̀ kọ̀ọ̀kan kákọ́kọ́ fi ètò ní ìmọ̀ àjẹlẹ̀ tá a jọ ń kọ́ yìí kákọ́kọ́ fi gbé e. gbogbo tí bá ń wá látọ̀nà náà èèyàn abẹ ní o ẹranko bẹ ní o ọlọ́run máa bọ́ ẹlẹ́mùú gíga bẹ́ẹ̀ náà gbogbo nǹkan ló sì máa rí ṣé yorùbá ń clear ẹ ẹ ẹja yóò clear orúkọ tí a mùsùlù awúsá ẹ̀dá àkókò ní ẹ̀sìn jọrí ẹ wò lúkọ tí wọ́n tà fún ní fifteen thousand a sì ra ti awúsá tí wọ́n gà jùlọ bí ọ̀nà méjì àárà bíi seven five sí eight ẹbí ẹ̀ka mẹ́tẹ́ ń pè gbólóbà ilẹ̀ díẹ̀ ìbílẹ̀ ti dá ní o tàwùsá bóò ló ṣe mẹ́rìsẹ́ díẹ̀ ti a náà tí ó mẹ́ èbú lọ ìtọ́wá jẹ́ nǹkan ara náà fúrú èèyàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan Oh. Bye bye. Nàám ló fi jẹ́ wípé ọ sọ̀wọ́n nínú obìnrin tí ó dòbìnrin Yorùbá tí ó wà fẹ́ ẹ̀yà kan ní north tí ó wà jẹ́ pé òsì ọmọ àtàwọn tọ̀ lómi ò lè fi ilẹ̀ ọ sọ̀wọ́n. torí tí ọba nìkan ó nẹ́mi ẹ mọ́ rẹ̀ tí ọba nìkan sẹ́ ó nẹ́mi. anabi sallallahu alaihi wasallam tí a sọ fún lẹ́sìn riwaya kan bẹ tí àwọn apá kan apá sọ pé ló ń kò bọ́ wa nù súnà ṣùgbọ́n ó fẹsẹ̀ múlẹ̀ insha Allah ó sọ ọlọ́mọbẹ bẹ́ẹ̀ ní ọjọ́ kan wá ní kọjá lọ obìnrin kan wá ń bẹ ń bá wọn dábẹ́ fún obìnrin kan ọmọ kékeré obìnrin anabi wa kọjá lọ anabi wa sọ fún obìnrin wípé ìfàdí wàlá kẹ̀mí hákì dákun sí rẹ́jẹ́rẹ́jẹ́ ni o máa họ́ kan lẹ̀ o fa innahu anzar ìzẹ́wọ̀n wàkọ́rọ̀ ìwájú nítorí wípé ntòbìnrin máa mọ̀ kó lóbẹ̀ ibi ọlọ́run fi sínú o òun náà sì tún ni ìtọ́kọ rẹ̀ náà ó fi gbà wípé òun fóbìnrin òun pé òun náà mú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bí òun wípé anábì sallallahu alaihi wasallam ọba lè ṣe ìfirinlẹ̀ ayé ó sì ṣe ìfirinlẹ̀ àpọ́nlé fún obìnrin ìrẹ̀ ń ta bó wá bá obìnrin nírùran àkọ́kọ́ kásọ bá dàbẹ́ fóbìnrin àbá dàbẹ́ fóbìnrin kí láwì tí mọ́sálà bá dé lọ́rọ̀ àwọn nítorí pé fẹ́ fi rẹgúléètì ọpọlọ ẹ̀ obìnrin tó jẹ́ bí ẹ̀yà tiwọn ẹ̀yà kejì tó jẹ́ dàkejì ìtàkọ́kọ́ ó ní ṣé wọ́n tó bá ṣe kankan ìyẹlẹ ẹ̀yẹlẹ ẹ̀ta mẹtúrúmà àpọ̀lé kákan ẹni mú títí fẹ́ni tó bá máa ṣe yàwá sílẹ̀ tó máa ṣe náà kò títí tó burú jù nígbà tí àwọn tí wọ́n ń gọ́fà owó ní tiwọn àwọn ní gbogbo bẹ̀rẹ̀ pátá ẹwọ ẹ̀sìn olóró náà gbé lọ ẹ gbọdọ̀ fọ́ kàn torí ìkéde torí wọ́n máa tí wọ́n fẹ́ rí wọn fún tiẹ̀. bẹ́ẹ̀ sì ni tí ń tàwí ìgbàdé tán kọ̀ọ̀kan kó mi ha ni sẹ́ẹ̀kọ́ sára bá wí ni wọ́n ní àlìjá ìlú ẹni ara abẹ́ bá ń ṣe ara abẹ́ ẹni tí bá ń ṣe lákúndúnà làwọn kò lè gbọ́ wá sí o. náà àwọn sísítà àti kankan jẹ́ nísìkú kankan kan wọ́n sáàpọ̀ ọ̀rọ̀ ẹ̀ wá sí lórí ọ̀rọ̀ táwọn lórí ọ̀rọ̀ kankan ló ga ló bá pàwọn olùjọ sí ìsìnàmọ́ nù bá tó wà ra wọn gbogbo ní kíní o ìsàmì kan ọ̀la ìṣe kan tó dá o bí ṣe sọ̀rọ̀ ní ìpín fọwọ́ kan pé ọ̀la táwọn ẹ̀ka gbogbo ní ìsìnà o ní ọ̀fọ́ kan pé ọ̀la ìké ṣe nǹkan rí o ní ọ̀pádùn nìyà ọ̀túnbọ̀ ọ̀túnbọ̀. ọwọ́ àdìrí pé wọ́n ti dàgbà àwọn afẹ́ lómìnirin ṣẹ́rí á bí ìyẹ̀mọ́ sí wá sí dàgbà yìí. ìjọ́ dẹ̀nẹ̀ká gẹ́gẹ́ ìdájọ́ rẹ̀ wá jẹ́ márùn-ún ẹ̀sìn nìkan wà á máa jẹ́ dandan a máa jẹ́ ọ̀gbọ́dọ̀ sí aráàlú ní fún wọ̀ ìkó sí a máa jẹ́ ọ̀dọ̀ lé sí a máa jẹ́ hmm, afẹ́kọ̀ọ́ sí o a sì máa jẹ́ kọ́ ọmọ ìṣẹ́ ló sì dáa jù náà márùn náà kí wá ní jọ fà á wà máa kí èso ọmọ Allah subhanahu wa ta'ala dá wọn kan nínú ọkùnrin ń bẹ nínú obìnrin bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹ mọ̀ pé tí máa ń sábà lé kì í sábà pọ̀ ní gbogbo nǹkan àwọn èèyàn kẹ́kẹ́ nínú ọkùnrin tó jẹ́ wípé gbogbo gbàkúsà máa rúbẹ̀ mo fẹ́ ṣe ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ yìí àti àrùn kan tá à ń pè ní ṣábàkù ṣábàkù ìran àárẹ̀ kan ni tó bá ti wọnú ara èèyàn pẹ́rẹ́ gbogbo gbà lábẹ́rẹ́ ọmọ ilé kọ́dà ìgbín bá panótòlé tánà bí tiẹ̀ tó fọ́ máa gbé pọ́ máa gbà wẹ́n ó sì rọ̀ lọ́rùn láti súnmọ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ ogún lójúmọ́ ẹ̀dá ẹni tí wọ́n bá ń lára ẹ̀ bọ́ àkúrà níta tí ọba sí ní àwọn ààyè tí àlọ́fọ́lọ́fọ́ máa bá sàánú rẹ̀ yóò máa sìsí ṣe àmìnú ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam ó àbáhà tí a sọ pé ọkùnrin olóbi omi ọmọkùnrin bá bá sí farabọ̀ torí pé kí ni máa ń dábùsílẹ̀ ẹ̀lẹ́mì àwọn èèyàn ṣe ẹ̀bà wípé gbogbo ìtànsọ̀ yìí tó máa sọ kí a bá lẹ́ẹ̀sì ni pé àfẹ́kí ìtànsọ̀ ọ̀dà bí dáadé tó báyìí lọ́rọ̀ tàbí parí ìsìnkú gẹ́gẹ́ tó lọ sọ́jú ní o asimu gan kìí ṣe ibi tá a bára wa yìí ní asimu ṣùgbọ́n bí o sì ṣe asimu iná a wà mánéjì ẹ̀ lọ́nà táwọn ọgbà sóríire lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nítorí pé ń jọ nígbà tán kan ní wọ́n bá sọ wọ́n fẹ́ bọ̀rọ̀ wá sí pé gangan gbà wọ́n àwọn àwọn obìnrin wa padà lé ọ̀sùn àbíkí sá sọ pé obìnrin ọ̀gbọ́dọ̀ máa wà ní kíní kankan àwa dé fún ta lọ́dún náà nípa gbígbé mọ́sí aláwọ̀ ó ní nǹkan tó ṣe wá lórí ọ̀rọ̀ àwọn obìnrin tá a gbọ́dọ̀ lẹ́sìn gbogbo ọlá fi síra wa kí n tó sọ solúsàn ọ èmi ọkọ̀ọ̀kọ́ bá ń sọ fátíwáyé tá a bá ní àwọn obìnrin kí wọ́n padà ní wọ́n kó sùn fine yẹn bá padà àwa náà èmi èmi níbi ó wà wá lọ́sẹ̀ tó bá tẹ̀lé ní wà fún gbogbo àwọn ọkùnrin náà tí wọ́n jẹ́ ọkùnrin mùsùlùmí náà tí wọ́n kú sùkùnrin ẹ̀yin náà ẹ̀ tún máa lọ ilé o àwọn ni kí ló dé ebó kú rèbékà òun pátá ebó kú sìẹ́ náà ó ń tó yòóta ṣé kò kú sicilia nkọ ìtìláàtì sáti wà láàrin wa tiẹ̀ náà ṣe mọ̀ pé mùsùlùmí dé rẹ́dínẹ́sì ló kó bá wa kápẹ́ ìjọ tiẹ̀ ti ṣèkà fún àyè òun bá làwa mùsùlùmí ti gbara wa mára ni àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n lọ é forí já nursing tí wọ́n lọ forí já nursing tí wọ́n lọ forí já science agrigi tí wọ́n lọ forí já law tí wọ́n forí já kókó bàtà sùn àwọn obìnrin àkọ́kọ́ òun láàrin ní ti ọ̀ràn yìí lórí ọ̀tán àwọn mùsùlùmí ó sì gbìrẹ́ nẹ́ẹ̀sì wa sórí kí ni o wípé alhamdulillah àti ní sport nọ́ọ̀sì o sport nìkan o lókùnrin ìgbà tá a bá ti yàrá wa káàkiri ọmọ àtẹ̀mí tó tóbi ọmọ ọ̀sán tó tóbi àwọn ọ̀sẹ́ẹ̀tì ó ní làlúrí ọmọ lórí wọn àwa abẹ́ làlúrí àbẹ́ àbẹ́ lórí náà àwa ń bú tíláwèé ń bí. anabi sallallahu alaihi wasallam ojú oyè bàbá ìpínlẹ̀ àwọn ọmọkùnrin wà pàwọn lẹ́yìn rẹ̀ ìyẹn wá fẹ́ mari ṣe rí anínú ẹ̀sìn òní wípé ó bí bọ́fẹ́ fẹ́ ìwúrí ọ̀mà bóòlù sì mà wọ́n kéde ní mọ́sí. ká pé bá a sì jọ wà ní spain náà títa wo bí mẹ́rọ́ bọ̀ àwọn òbí ìrọ́lẹ́tọ̀ láti jẹ́ kí àwọn tó jẹ́ ìmọ̀ ọ̀mù fún ọmọ àni òmà tó fẹ́ má rí o. bó ti ẹ̀jẹ̀ wípé sẹ́ ẹ̀mọ̀ wípé ó tún dífọ́ọ̀tì gbà mí kọ́rọ̀ obìnrin ọmọ mi jáde tá a bá tó wà nílẹ̀ ṣẹ̀ríà ìyẹn tó súnmọ́ mi pé ninety percent of the job àmọ́ mari irun ó sọ ẹ̀ báyìí wọ́n wá sọ nínú Islam awájú ní ahkamu nadar àwọn ìdájọ́ ibi tí a ti fẹ́ mọ sẹ́gi mẹ́sìnà lẹ́yìn àwọn ìdájọ́ tí ń bẹ níbi mo fẹ́ rí ẹ tí mo fẹ́ fẹ́ àti mo fẹ́ rí ẹ tó fẹ́ nínú Islam àwọn àfáàfà mara wọn lọ́wọ́ pé obìnrin tí yàn fẹ́ fẹ́ yìí ṣé wọ́n gbọ́dọ̀ sọ fún un lẹ̀ wípé ọkọ̀ wà wọ̀ agbọ́dọ̀ sọ fún apá kan àfáà ni wọ́n gbọ́dọ̀ sọ fún apá kan àfáà ni wọ́n gbọ́dọ̀ sọ fún nítorí wípé gíṣù ó ti wọ̀ tí wọ́n bá sọ fún yóò gbọ́ra kọjá bẹ́wà rẹ̀ sí rí naam láwọn àgbàlagbà tó máa ń sọ nílẹ̀ Yorùbá pé ẹ má fẹ́ bèè níjọ́ léyà fọ̀ bọ́n tẹ́wọ́n ti kí ni o tó bá fẹ́ obìnrin níjọ kí ni níjọ ọdún kí ni ọ̀fẹ́. ọdún. ẹ yóò bí ẹ má bínú ẹ̀yin ní ẹsọ pé ń bá dọkọ ọdún àwẹ náà náà náà kí ni ọ̀fẹ́ sẹ̀kọ́ kálukú ọkùnrin yẹn rán síbi ẹ̀yìn ọlọ́run rọ̀bọ̀tọ́ ẹ bá ní parí òun náà ẹ bá fọ́kọ́ rọ̀bọ̀tọ́ náà lọ. náà láyé lẹ́yìn lọ́pàá. pàṣẹ wọn bá bọ̀ yìí ọkùnrin ó lẹ́tọ̀ọ́ láti rí obìnrin tó fẹ́ fẹ́ kí n tí ó rí yóò rí ojú rẹ̀ yóò rí ọwọ́ rẹ̀ yóò rí ẹsẹ̀ rẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tí ó wà pàmísíbù nínú ẹ̀sìn ìyẹn wá kíláàtà ní bẹ́sẹ̀ sí gbé kalẹ̀ wọ́n fà wọn fúnra wọn káàkiri báwọn. nǹkan àkọ́kọ́ tó dá wàhálà alẹ́ lẹ́nì òun ni ìdájọ́ tó bá ti yàtọ̀ sí ìdájọ́ náà ìdájọ́ tààmì ìmùlẹ̀ bàbẹ̀ wọ́n bẹ̀ kó gbé ẹ̀kọ́ ni àkọ́kọ́ tọ́kọ́ sílẹ̀kùn zina láàárín àwọn èèyàn lẹ́nu òlélẹ́ kíni kan náà òní wípé àwọn èèyàn kan bẹ tí nìkan ò dandan fún ta ló tọ̀ onẹtẹ pé ìgbà tí ó bàlágà sí báyìí ọlọ́run sáàsì lẹ́nu tọ́jọ́ wípé ara rẹ̀ máa ń wá obìnrin pípọ̀ débi pé bí bá ń receive lecture lọ tọ́kàn ẹ̀ bá ti lọ bí ayé o lecture náà kọrin èyí tó ti gbọ́ sẹ́yìn lọ́pọ̀ yé bí ń kàwé lọ ó fi á padé kó ti bá lórí ìrún wà léèyàn bẹ́bẹ́ dandan wá ní kó tàn ìskù lọ́ni o olólọ́ni o olólọ́ni o dandan ni ibi tó bá ti jẹ́ wípé kásìn lè káwọ̀ bá ti jẹ́ rẹ́gbẹ́sì wọn ò sọ̀rọ̀ ọmọ olólọ́nà lọ́wọ́ ìrọ̀ ẹgbẹ́ ààrẹ oko láti rẹ́rí ẹ̀ jẹ́ àfisọ̀hí ìdàmà bọ̀họ́n mi hàdí ìsáàdì sáàdì àsáàdì anúsàsánà mọ̀ wà ní ìjọba nǹkan sọ̀hábà lẹ́kọ̀ọ́ hmm. lóbi náà dé ó ní ya Rasulullah inni jituka lè ahàbàlẹ́kà nafsi annabi láti lè wa mo ti wá bọ́ lara. bọ̀ lára mi ìjọ kan náà àwọn ìyàwó àdìjẹ náà ẹ máa wọ̀ tọ́tún sí ọlọ́ọ̀kọ́ wa fọ́nà tọrọ ilé ya àbí bá pàǹtí sí i nàbí bá ki látòkè wà sọ wọ́n bá nàbọ̀rọ̀ fi ha fasọ̀ àdá ha àbẹ̀bí wù látòkè bílẹ̀ àṣà àmọ́rí dá abẹ́fẹ́ ni ṣùgbọ́n ọlọ́nirú nẹ́tọ̀ ètò wo sí ọlọ́run Fàlámà rọ́ọ̀dì mọ́ra ànàwò lábẹ́ ẹ̀kúndì fi ápùrì àṣeyà nígbà tí ọmọbìnrin rí bánàbí ọ̀sán kan pọ̀rọ̀ ọmọ lọ́ba dókò. Nígbà ọ̀pẹ́ nìkan náà sàbí bá dìde. Ìyá ọ̀sọ́rọ̀ náà. Lámì àkún kíkà làkọ́ àjà ọ̀sọ̀ fún níyà. Èmi ò rí gàgán lé. Wọ́n bá jẹ́ púpọ̀ kí n fi ó rí gàgán náà ọ̀nà òwò náà ló ti dáa lé. Ìsìmọ̀ ti bẹ́ẹ̀ nù rẹ̀. Wọ́n ojú ẹsẹ̀ àbíbá ni obìnrin náà jókòó ti ń gbọ́ ibi tí àwọn àfọ́ àti mú ìdàgbíjú ẹ̀sìn o ànábì ni kí wàá lórí dé ìfẹ́ ah ó ní mo ní nǹkan kan ah, ànábì má kó ní nǹkan kan lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ bóyá ó ní nǹkan wá ànábì bá lọ ah, ọkùnrin bá lọ ó dé padà ó lọ wò ní nǹkan kan ànábì ni lọ ọ̀dọ̀ wọn kọ́dà kọ̀ jẹ́ wípé òkà apanda ló wọ̀ wá èyí tó bí torí àìmọ́ fẹ́ obìnrin àfi ká fún ní kankan tí èso abẹ́ rẹ̀ tẹ̀tọ̀ lẹ́yìn ìgbà tó bí ẹ̀ bá bàtà ìyẹn ń pè ní maharu kìí ṣe tẹ́ẹ̀ fi ní ẹ́ńgílóòpù yẹn kò sì níye kò ní tọ́pọ̀ kò ní tó kéré tẹ́ ẹ̀ ti ṣe ìkòlódì ọ̀nà ẹ̀sìn zẹ́nìkò ní ẹ̀ nígbà tí dákì àti wọ́n ti wáyọ̀ dábàá yìí kí ni nǹkan tó kù tọ́ bẹ́ẹ̀ mo gbẹ́sì yìí gẹ́gẹ́ sí omi ẹ̀ o mi ò ń tẹ́ ìlẹ́tọ̀ ẹ̀mẹsẹ̀ sí ṣeré ẹ kàn fún mi ní èwì kìkì fún mi ní kílàsì tẹ̀ fọ́ọ̀rọ̀ kọ́nà òfin sí ẹ̀mí mi pé ìtọ́ bá wọ́n mi ó sì lóò rí ta yẹ́wọ́ ọmọbìnrin kọ́ wá dẹ́yìn ọ̀sẹ̀ kan ẹ sábà ń ra plane kan kọ́mọdé ní yá sí Dubai torí kò sí tẹ́yìn ọ̀hún tí ó dẹ̀ tán téèyàn bẹ́ẹ̀ jẹ́ o tó fẹ́ fún mu o mo èbí tẹ́yìn o. ọ̀rọ̀ plane sì wíwá náà sí sàtẹ́lẹ́kùn ní ọdún wọn kí ni wọ́n ń bẹ̀ tí wọ́n mú ó lùbọ̀rọ̀ yàkú náà nǹkan kan náà mọ̀gá ní gbólọ́ ẹ̀sìn náà ni mo ní àmì nífẹ̀ẹ́ dájí ní ilé tí dájí lẹ́fẹ̀ẹ́ sí wọn yẹn èyí tí a máa ń sí obìnrin náà lé ọkọ èyí ó sì fà wa o bẹ́ẹ̀ bá kí fara tó ti máa ó lẹ́tọ̀ọ́ ẹ̀sìn èèyàn ẹgbẹ́ lọ́ba fámìlì mi pé kẹta kò ní tí mo fẹ́ nature bó ti gbà ẹ̀dá ẹ̀sá èmi ìsọ́ bọ̀bọ̀ bẹ́ẹ̀ bá lè ṣe lọ mo ti sọ fáwọn ọ̀rẹ́ mi èmi náà sì lọ sílẹ̀ ọ̀gá ni ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo ti sọ pẹ́lú àwọn onílẹ̀tọ̀ ẹ̀kíṣẹ́ ní wọ́n ti ń tóbi ìsìn pé àsáwọn náà lẹ́tọ̀ tó tó báyìí téèyàn bẹ́ẹ̀ obìnrin sì yẹ bá yàn sọ wípé ọ̀rọ̀ ló kọ lẹ́yà ó níbi tẹ́ ẹ̀dẹ́dẹ́sí dé kò sí wàhálà kẹkẹrẹ àwọn ìkànnì ẹ̀ ní ìfẹ́yàwó lé mi ní tí mo fi sọ ní nípa fẹ́ wọn ní ìkànnì lọ ní tí mo fi sọ́ra mi bẹ̀ tọ́nù. Ah, ah. jọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ àfọ́ àníyàn ó sì bẹ̀rẹ̀ ti sàṣẹ́ níbi ìgbọ́bàjẹ́ ó ní à ṣé wàá lè bá ń kọ́ láti méjì kìlè lámìnẹ́tì rẹ̀ ìfẹ́ sí ìkókò náà ti náà nígbà àkóso àlà à ṣé ṣé ká kẹ́ni àbí kí rẹ ọlọ́wọ́ ìgbẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kọ́. lẹ́yìn lọ́la ọ̀rọ̀ ti wọ̀ báyìí nínú ẹ̀sìn ẹnìkẹ́ni anábì wá ń sọ̀rọ̀ obìnrin yìí lọ ọkùnrin lọ ọba kílẹ̀ olóòrò ká bá ń da à fún ẹ̀mí sàṣẹ́lá ilà ìsẹ́rẹ̀ hàdà ọ̀dà aṣọ tí wọ́n sánmọ́ di òní sàbẹ́ tí sọ̀hábíù ti gbà bí ìwà ni ẹ̀sì wá sọ̀rọ̀ rẹ̀ ìgbọ́n náà lọ́yìn aṣọ kan tó nínú kọ́dà tí ọba jẹ́ pé wọ́n bá lasọ tí ó nìkan bá ń lo aṣọ kò sí sọ́wọ́ bìnrin ó lò bọ́ọ̀lù àbẹ́jì kò lè tẹ́nìkan lò àdúgbò ìwà ni sọ́ọ̀sọ̀ ìwà ni ọ̀dà kò ìkìlọ̀ wà bẹ̀ olóhùn asọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí arábìnrin sọ olè kà láyé wo olóhùn ìka lọ́ba sì kà lórí àdéhùn ìntọ́ hànú kùránìhùn mo fi fi fún ọ. ẹ wá dàpọ̀ ẹ̀jọ̀ àwọn àfa wa ni àṣepé ọkùnrin yẹn ẹni tára abẹ́ ń ṣe ni obìnrin náà ẹni ara abẹ́ ń ṣe ni ẹni tí wọ́n fẹ́ fà fún ọkùnrin bẹ́ńgálẹ̀ ó sì ń kò pẹ́ tí wọ́n fẹ́ fà fún kòlòó lọ́wọ́ fámìlì rẹ̀ náà tó kílẹ̀ lọ́wọ́ òlòlọ́ kọ́dà kò lóòka pàǹdà kọ́dà asọ̀kan ló ní wọ́n wá ń pẹ́ kó wọ́n máa bá lọ ó sì ètè omi lọ́rùn àwọn àfáà ní ẹni ara abẹ́ bá ń ṣe báwọn tọ́ba ìrírí báwọn kò sí irú sítọ́sẹ̀ tó lè wà ẹ̀fà fún ara. ṣé ẹ máa ń tẹ́ àmì sàwádìí ó ń sìnà wọ́n wàá parí o phd form masters kìnìkan. Ah, ọlọ́run sàánú wa àwọn èèyàn ń ṣèkà ebi ò ní dàpọ̀ àwọn èèyàn ebi náà ní àpọ̀ sítáàsì méjì wá bá bí etí odò àná méjèèjì ní nǹkan wá jẹ́ wọ́n ní tó bá jẹ́ wípé ó wà lọ sí ìyàwó kẹwàá àwọn wọ́n ti sísà sísà ni ẹ̀ ń pè wọ́n o ṣùgbọ́n níbi sàmọ̀ pé àwọn ọkùnrin máa ń ti ibi orí ọwọ́ báyìí máa nǹkan bá yẹ wọ́n mú àti tí ò tí wù mọ́ wù mọ́ lẹ́yìn ẹ̀. bọ́ọ̀ kò tí ó gbọ́ ń bọ̀ náà wọ́n ti á palápàá yé nínú ẹ̀sìn àtọ̀rẹ̀sìn míì o tó tó tẹ̀kọ̀ sí ilé ìyẹ̀sìn ni ọ̀jẹ̀ ẹni ọba bá rẹ̀ lọ́hùn lọ́ba dẹ́dẹ́ àti mọ́mí dẹ́dẹ́ ni ẹ̀jẹ̀ ìfẹ́yàwó bẹ́ẹ̀ a nítorí ẹlẹ́wù tó òrò fọ́nà náà dẹ́dẹ́ ìdákùnrin ọ̀nà àlìjámọ́ mi lè fi ọba jẹ dẹ́dẹ́ àlìjámọ́ mi lè fi ọba jẹ ibi tó ti lórí ìbàdàn gan irú ọ̀wọ̀ lórí mọ́ ìdákùn bó dẹ̀ promise yìí dání kèsọ́ ọ̀rọ̀ dẹ́ dẹ́kun bọ̀ promise pé pẹ̀lú à ìrìn kárí wà nílé kárí ẹ̀rí pé ọkùnrin ní apadà ní ìsìn. ẹ̀kí náà bá lọ sọ́dọ̀ dáadé tiẹ̀ náà. yang mọ́mí rẹ̀ ṣe ti gbé tánu pẹ̀wá wọ́n máa bú ọmọ mẹ́ta náwó lórí. Zùlẹ́kọ́ nìyẹn ọdún ìyẹn ọ̀wọ̀ta ti bọ́lá tó ti bí bọ́lá ṣe tó tún gbàgbà tó tóbi tó ń tàjẹ̀ fún òpè bọ́yá sísanra rẹ̀ ló jẹ kọ́ fọ́tì lọ́wọ́ abẹ́ni kìlí gàgàgà ẹ wá bá ń sọ fún sẹ́ẹ̀kì náà pé kọ́má dáa lé o ó pé dájú mọ́mí wọ́n yọ́lẹ̀ ẹ̀dá mi tí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ gbàlà ń lágbàdà ní ìdáhùn àgbègbè ń rọ̀ wọ́n yọ́lẹ̀ ẹ̀dá mi báwo ló ń ta wọ́n yọ́lẹ̀ wọn lórí ọkùnrin ni tó tó pọ́kùnrin máa ń tẹ̀lé ẹ. ṣẹ́gun táwọn ìyá wa wílé olólórí ọkùnrin sí ẹ̀kọ́ tó ń sọ ọlọ́run ni ó ní láyé àmú wà nà rọ́dùnú dìbọ̀rọ̀ àti ilà gánà káàdì káwọn mọ́ṣẹ̀ gbogbo bàtò bèrè kàtí èsè lẹ́tọ̀ọ́ ara wọn àtọkùnrin kàtí èsè látara tí wọ́n ti wà papọ̀ ló sì kí ni o ló sì kẹta nígbà táwọn afọ àfihàn ọdún àdìgbò wọn ní kọ́dà wàdà òkà lè yọ àfikún kọ́dà kọjá pé kúrò àdìgbò kọ́ ìṣòro ọ̀rọ̀ wọn èso ọ̀rọ̀ wọn jẹ̀mọ́ ẹgbà tí ń sota, nẹ́jọ́ ọ̀sọ́ta oní òfin ọ ní pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ síwọ́ ẹgbẹ́ ẹ ọba nẹ́jọ́ ọ̀sọ́ta ebi rẹ̀ ebi burúkú ní pọ́ ọba bọ́ọ̀lù mẹ́sàásì ní àtẹ́kọ̀ọ́ ìjọyìn àtẹ́kọ̀ọ́ ìjọyìn àtẹ́kọ̀ọ́ gbẹ́gbẹ́ àtàkàdé torí tẹ́ ẹ̀ bá mọ́ tẹ́ ẹ̀ bá mọ́ náà bá náà ìyẹn kẹ́ pẹ́pẹ́ pé wọ́n ti àti àbà wọn àti ẹwà àti àti àtìpìlẹ̀ yẹjú rẹ̀ àwọn èèmọ̀ tá lẹ́nì ó ti pẹ́pẹ́pẹ́ tí náà pẹ́pẹ́pẹ́ yá àwọn agbè tí ó wù sẹ́mi wà ní bímọ ni ìtàn ìpìlẹ̀ tí wọ́n ti sọ wọ́n wà máa kàtà tí wọ́n ọmọ díẹ̀ ilẹ̀ ní ti ń dàrú ìkan sọ wípé làpàdé kún tùmùrùdà jẹun ìlà mọ́tìzà òjàkín لقد كنتم محتاجا إلى موت زوجتي ولكن قرين السوء باق معمر ولكن قرين السوء باق لقد كنت محتاجا إلى موت زوجتي nígbà tádùá yìí ọgbà ló dé fúra mi lásìrí ìta tọ́jọ́ pé mo ládùá méjì mọ̀ tí mò ń ṣe ń kọ̀rọ̀ àti gbangba pé ọlọ́run sábà ń pàyàwó. làkọ́ni kó tún mú un tá àjàlẹ̀ ìlànà òtí sàájà tí. ọlọ́run ti pẹ́tẹ́pẹ́ tí wọ́n bá bí ní wípé mọ̀kànlélọ́sọ̀ ọ̀tá gbà náà wípé kí gan làdúrà kan tó fẹ́ kọ́lọ́ bọ̀ gbàgbà ni kọ́lọ́ bá lẹ̀ yọ̀ pa. laqad kuntum muhtajan ila mawti zawjati. kọ́lá tó bá ń ṣàdúrà lọ ìtòkù tó ń ṣe náà dúrà ní ni pé tí wọ́n bá tún ní adé amákàdọ́mọ ẹ̀ lẹ́ o ọbọ̀ sábẹ́ sàárẹ̀ o ìyàwó ní kó di ọjọ́ lọ. laqad kuntum muhtajan ila mawti zawjati. yàrá bí ẹnì kan fẹlẹ́ kọ́sẹ́kù tọ̀tọ̀ kan tí لقد كنت محتاجا إلى موت زوجتي ولكن ولكن طريق السوء باقي معمر ولكن قرين السوء باقي معمر Òkú o. Òkú in tó wá ń kàmílá ní ìsìn tí mọ̀ sọ̀rọ̀ pé fàyà lẹ́yìnká ha. fàyà lẹ́yìnká sọ̀rọ̀ tí ilẹ̀ kọ́bù àjẹlá. ikú òjijì lọ́wọ́ tí mọ̀ bá tọrọ ní ìsìn. bí ẹnu tírélà. ó tiẹ̀ sábẹ̀ sàárè lójijì. fàyà lẹ́yìnká sọ̀rọ̀ tí pẹ́ tó bá kúkú. wàtàbà máa fi hìnà kírun wà mọ́ kẹrọ wàtàbà fi hìnà kírun wà mọ́ kẹrọ. ó nà kírun àti múngàdì òfin ti wá jọ sí tò láti lè. النبي صلى الله عليه وسلم صلى الله عليه كما جاء في مرجع من الطبراني من حديث ابن عباس وهم بنو مبشر ìyẹn rí obìnrin yẹn bí ẹni tánàbí ìran lọ́dọ̀ obìnrin sí lọ́dọ̀ obìnrin jọ́nà lọ́mú nígbà tó kọ ẹ̀sẹ̀ láìsí ànẹ́bí wa sọ wípé ẹ bá ń sọ fún pé wọ́n máa bọ̀ lẹ́bẹ̀ẹ́ nìkú wa mo fẹ́ fẹ́ yàrá jẹ́ntì ni ẹ̀ sí paradise dé àkúrò sí ọlọ́run ṣùgbọ́n àdéhùn bẹ́lá ni mi àtọ́kọ mi bí ẹ ń bá kọ́kọ́ fira wọn ayílẹ̀ lálé àájọ pẹ̀lú àdéhùn náà ni a ní nínú ayé. ànàbí ọ̀jẹ̀ ń báwo. sallallahu alaihi wasallam. àdéhùn ìṣèkí ni o. ọ̀jẹ̀ nípa. ìlà wa fi ń sọ ìgbẹ́ ń bá sọ pé kọ̀sọ̀ kọ̀ọ̀rì máa ó tún ní kò sóbí ìrìn mọ́ kó tó tiẹ̀ sóbí ìkẹ́kẹ́ tó dáa mọ́láyé a máa wù lẹ́nu a wù ní sọ̀rọ̀ a wà wà lọ́lé ìjà bá wà lọ́lé sọ́nà bàbá rí mọ́mí rẹ̀ dáná bọ́ dáná ṣé tí pé ọlọ́run sì ṣe mọ́mọ́ wa ọmọ ah, abú olùsọ àkìlẹ̀ ní ìkẹ́lẹ́ ah, ọ̀pọ̀ ọmọ tó ọ̀sán jòlè torí òsùn ìrìn mọ́láyé ẹni mo sì rí náà ara wọn tí nígbà ọ̀pọ̀ láǹtí ẹ̀ka bá tó dé nígbà Salman sáwọn àfáà rẹ̀ lọ mú wáyé ní à ẹ̀dù ẹ̀dù wà tí ó fò ní à nígbà tó di ara ń gbé lẹ́nu ní à ah, sọ ọjọ́ ọjọ́ tó lè gbé kóso ní ìrìn mọ́ ẹwọ tí bá ṣì níbi o ó bí ibú ràbù ní ìrìn yàrá kò sọ̀kọ̀ ẹ̀tẹ́ntẹ́ nǹkan náà tá a lè yàrá tó ti dú sọ́kọ̀ọ̀mà ó sì kò lórí òdodo à ń tò bọ̀ ìjọ ní jẹ́sí àárín àti ẹgbẹ́ gbogbo àti àwọn ìbàkà àti ẹ̀ńsẹ̀ nǹkan gàdẹ́ ẹ̀ńsẹ̀ ìtàwọn sì ń ṣe òun wà bá ní ìjọ kan ọmọ lọ́tọ́ wá sí báńkì àti pásítọ̀ lẹ́tí bẹ̀rẹ̀ lọ́mọ báńkì wàláhì wàláhì ọmọ yẹn kúlẹ̀ báyìí pásítọ̀ fún láti báyìí ọmọbìnrin wọn wá kó mọ́ra báyìí ṣé ẹ rí bí ṣe ń kúlẹ̀ kí n lo kìkì lọlẹ̀ bẹ́ẹ̀ ni búrọ́ọ̀ṣì wọn lọ báyìí ní búrọ́ọ̀ṣì wọn kó òfilẹ̀ náà jáde kọ dẹ̀rẹ̀ wà wọ́n mi náà kọ́ lórí lọ́dọ̀ àwọn ẹ̀mẹ́ kọ́ sójú àwọn sukùl sukùl mi wà lórí nínú àá wàláhì gbogbo ẹtí bẹ́ẹ̀ báńkì wò ó sì gbẹ lábẹ́ tí wọ́n èlé ha ni wọ́n gbọ́mọ yẹn mára sáwọn ẹni sábà náà ẹ̀sìn wa. láyéláyé ọlọ́run sọ wa. jọ̀mọ́ jihadi jihadi ẹnu jihadi ẹnu bẹ́ẹ̀ ta Nàìjíríà yìí o wọ́n ka akọ́kọ́ náà lu o ẹjẹ́ wọn mọ̀ pé ìdẹ́ni rẹ o mùsùlùmí gbọ̀gbẹ̀ lọ sí ní gbọ́dá o. ẹni àmì ìrora ọlọ́run kò fi ilẹ̀ o ṣe ń rí ọ̀ràn wọ́n ti mú àwọn èèyàn sọ́nà òdì ẹnjẹ́ kú òbí ẹnjẹ́ sọ̀rọ̀ náà fáwọn èèyàn nígbà mí sọ wọ̀nyẹ́ náà jẹ́ àyìnbàkọ́ pẹ̀lú gbogbo ṣé wọ́n mọ̀ wá sọ fún àwọn yìí ti ẹ̀ pé àwọn alúwà mọ̀júmọ́lé àjẹ bọ́lọ́nsì mítìn ó sì ti wá sáìwá báyìí wípé adìlárí òun gbogbo ẹ̀ ń bá dẹ̀ fẹ́ nílẹ̀ àjọ náà láti ìsìn rẹ̀ bá ti márì fún yín ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ilé àwọn ẹni ọlọ́run ìyàwó ìṣòkò máa wá lò nígbà mi lọ́pàá nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bàdà ọ ẹ̀rẹ̀ bàdà ọkọ wà máa múyàwó ẹ̀ lọ lóṣù lẹ́yìn mọ́ ó ní ẹ̀ tó o bá máa gbọ́ ọmọ ẹgbẹ́ wọn pè lè lọ fẹ́ padà sí lálẹ́ tí àwọn fámìlì ti lọ tánú o mo gbé ọ̀nà ọkọ̀ èé sílé lóṣù lónìí o máa dẹ́ ṣàwọ̀rọ̀ kan fọ ọdọ̀ àwọn ẹni ọlọ́run ni ó ti kọ́kọ́ wá lo ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ṣùgbọ́n nílò lọ́dún lọ yìí ọ gbọ́dọ̀ dá bàbà lápá o ọ gbọ́dọ̀ rí wọn bọ́ o. jàǹlẹ̀ kan náà o. ọ gbọ́dọ̀ jàǹlẹ̀ kan náà o ọ gbọ́dọ̀ bù wọ́n jẹ́ o. wọ́n ti tọ́ sí alójú o. kápẹ́ ọ gbọ́dọ̀ tọ́ sí alójú o kápẹ́lẹ́ mi ló padà bọ̀ sí wọn gbọ́dọ̀ kọ̀m̀plé ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ànábì ti sọ ọjẹ́ sign sí sign láàrin àwọn signs of end of this age ànábì ti sọ zina ọ̀pọ̀ àwa tá a fẹ́ yọra wa bẹ̀ ìlà ń clear and test wíyì o náà tó túmọ̀ tí náà ládùúgbò náà ti lọ rẹ́sẹ̀ àtúlẹ̀ o mùsùlùmí àfẹ́yẹ tí ẹ̀ gbọ́ máa mi ọmọ ọmọ ọmọ ọmọ òmùlíkà nìkẹlẹ máa ń ni àǹkárá ti bẹ̀rẹ̀ wọn àfa kọ̀pìlìtì ẹ̀fọ́n náà ni wọn là fún. ẹ ẹ dáwọ́ àfa o. ẹ̀sánwó ojú wẹ̀ o. ẹ̀sánwó ojú wẹ̀ o wọ́n máa bá abẹ́ fún aládùá. láyé láyé lọ́mọ. bẹ̀rẹ̀ sọ́ọ̀rì ṣẹ̀dí ọ̀rọ̀ tí ń wọ̀ báyìí mo rí ẹ tí mo fẹ́ fẹ́ ẹni tí mo fẹ́ fẹ́ náà àbúrò wa tó tọ́ bó ṣe ká tó láti lè àtẹ́ra wa àwa wà nílé ní ti dáadáa ìdájú àkọ́kọ́ òní pé gbogbo ẹ̀tọ́ bá bára rẹ̀ ní pé bọ́dọ̀ ń ṣe tábìlì pé ìyẹn máa ń ìbáyọ̀ dá sí fún ìyẹn nìyẹn ọmọ ó tọ̀ kò ní kò báyìí ló ń ṣe nìkan wò ó irú ẹni bí òsì gbọ̀rọ̀ máa ṣe masturbation èèwọ̀ ni àwọn afáàṣẹ ti láàfin ní kankan ọ̀rọ̀ tó wà átọ́à ò ní wípé èèwọ̀ ni masturbation ò kílẹ̀ rí wa à ń mẹ́rin wa nínú alukur'an à ń mẹ́rin wa nínú sunna à tún wà mẹ́rin wa nínú ìmọ̀ òde òní àkọ́kọ́ àwọn sọ̀hábà mọ́bà sàṣẹ́ àjọkọ̀ wọ́n sì pọ̀ wọ́n wá ní ala nastafsi ya Rasulullah amsa salam ara abẹ́ ń dà wọ́n náà afẹ́ mọ̀ ẹjọ́ ìdí ọ̀nà wo la wá fẹ́ mọ̀ gbàsí kínní ọ̀ wá yọ̀ǹda fún wọn gbà náà tó wáyé pé náà máa kó bá wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa yọ̀ǹda ń pàdà kátẹ́ra wa lọ́dà tá a bá ti para lápá ayé àdérí yẹn rò mọ́ àdébìnilá ya ma'ashara shabab man istata'a minkum al ba'ata nítorí pé táìmù jọ náà lọ́wọ́ ẹ̀mí àwọn ìrètí pé tí ó gbọ́dọ̀ jẹ́ ìlàjì panacea tó tọ́ lànà bí gbọ́dọ̀ fún wa àdàbí wa fún wa ní tí ó jẹ́ solution ẹ̀dọ̀ rẹ̀ lóbe torí pé ẹ méje tàn olórí lójú yọ lọ lẹ́wọ̀ òun lẹ́ni lera bẹ́sọ̀ o ẹ tí ọ̀bà wa tí ìdàgbára ọmọ wa gbáwẹ̀ orí gbọ́dọ̀ kọ́ máa gbàwẹ̀ ọ̀rọ̀ pọ̀ mẹ́rin àdébísọ̀bá nínú Al-Qur'an ọlọ́sọ̀ wípé àwọn òmìnirí àwọn tó jẹ́ wípé wọn ò sí abẹ́ wọn ó kiri abadẹ́ illa ala azwaji àyàfán àyàwó wọn nìkan àti kí ni o àti obìnrin ẹrú wọn kì í sọ máa ń gbódúwọlé ọmọ tó kó ẹrú tó rà tàbá jàǹtì ní ogun tá a kún ẹlẹ́rú ní o gbọ̀ ya ọlọ́run ni fẹ́mìlì tẹ́kọ̀ wọ́n rà dáadé ẹni tí bá tún wá ń gbọ́ ọ̀nà mi láti fi ju ọ́nìdì tiẹ̀ tó yàtọ̀ sí àwọ̀ ẹ̀ tàbí tó yàtọ̀ sí ọ̀rẹ́dúgbìnrin rẹ̀ kò ní lọ fáwọn lẹ́kọ̀ọ́bùlà àdúrà àwọn ètò fẹ́ǹsì o wọ́n ti tayọ àdáwọ̀ ló fi wọ́n átà pé gbogbo ẹni máa bọ́wọ́ ẹ̀sìn yá ti ìyá ọmọ ìyá bọ̀ wọ̀nyẹ́ ìwé dúbúlá ọwọ́ ọmọ olùyìn wà ní wọ́n wà sáwọn ọjọ́ tó gbẹ̀gbẹ̀ àmọ́ ọ̀sán àjọ ọ̀sán àjọ lójú kan nǹkan ló bá wù wọn pé àà fẹfẹ fẹsẹ kí a kòkò tẹ́ ń yọlẹ̀ rẹ̀ ẹ̀rẹ́ o àkàgbà àkàgbà àkàgbà ìdí ẹni díẹ̀ yìí pásásọdà ṣùgbọ́n àà ibi tó bí sí rẹ̀ àtọwọ́lọ́wà. ẹ tó wá máa wèé bọ́ lọ ìsàn tọ́lọ ń fi pé kí ní ọmọ ẹni ètò wọ́n látọ̀pọ̀lọ kan bẹ́nu rẹ̀ tọ́jọ́ wípé tọ́lọ ń dá fún nígbà tí bá ń fa ìbírètì kọjá pé tọ́lọ ń dá fún ó ní òní jọ́ọ́rìn olùní jó síláàkì o náà ní kọ́ obìnrin tó bá ti á pé aláfọwọ́sẹ ni bẹ́ẹ̀ tí ń dìbò kiri o bẹ́ẹ̀ ní sọ́mọ síláàkì a sì máa fa kéèyàn ó di wèrè kan wàláhì ìlọ orí tí bá wá níyẹn ya wèrè wèrè náà mọ́ ní kátìgórì sí kàtúrì ẹ̀ pọ̀ wèrè mi mẹ́tẹ́ ọkàn tí ọkàn lè máa lọ lọ́wọ́ àti ó ní bírékà tàbí ni ó gbogbo ó lè tó bí ọkùnrin ṣẹ́jú ó lè tó ó lè tó rí ẹ́sírẹ́sì wọ́n máa bí afẹ́ ẹ́ bí dé nìyẹn ló bá sì tẹ̀lé abẹ́ bá tó fẹ́ sí yọba sí ìdí gbára náà ẹ wálé kò sọ ẹ sálámà sí ilé kan wálé kò sọ yọba tó ó ti pẹ̀lẹ̀ lápáyé a sì máa fa kábí ọkùnrin ọmọ lè mọ ní èjì tí ètí pọ̀jù ẹ ó ti rán ó ti rán a sì ké fáwọn obìnrin wa náà ó forúkọ bẹnìkan láti ó ní problem ọwọ́ àti wípé ọ̀tà sọ̀kọ̀ lọ́pẹ́ kọ́mọ́ra wọn wá sí rúkìá fún. ìlú rẹ̀ bá sọ̀rọ̀ pípé ẹmọ́ gbòòrùn ní ẹgbó sọ ọmọ gbàtọ́ wọn ṣùkùtọ̀ lọ sáfẹ́ parí ọ̀fẹ́ parí tó fárí wọn nìkan náà ní sísítà sísítà kẹ́lẹ́kọ̀ọ́ ní sísì náà ọ̀rọ̀ tí ìjọ́tọ̀ ọmọ bọ́ra lẹ̀ ó nù lé tọ́ máa dáfa bí ara rẹ̀ sí ibi èmi gbà wọlé nù àjẹ̀nú sọ báwọn síta tí ẹ bọ̀ disi ẹni sì rán nǹkan disi ìdáwó ó ti dojú egbò ojú àpá ó ti dojú àpá báyìí tí ò dojú ara mọ́ ọ̀pọ̀ máa ń bóbi náà ṣe ń bára ẹ̀sùn lọ́kùnrin náà bára ẹ̀sùn àwọn tá a tún fẹ́ wò pé a ní máa nìyàn ìmáàdì wo lọ́wọ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ tàbí wí a ní ọ̀kẹ́kọ̀ olóòlò tá a bá nìfẹ̀ẹ́ ara wọn tó tọ́tà wò bí wọn bàgbọ́ yé ẹgbẹ́ wọn nú àpò ẹ̀mísẹ̀ sí ẹgbẹ́ asarawájọ ní fúra bí láti yẹ wò ọ̀kẹ́ tó sì kírun mọ́ wà ní ọ̀kẹ́ tó tó fọlọ́ múra fún yín wá ti láti sọ́dọ̀ mọ̀ ìyá mi náà ọlọ́run fọlọ́ láti rí àti ẹ̀ pàmì mi wúmẹ̀ náà pàmì kéńkà ìwọlẹ́ ìkọlù wa pèsè ara lórí ẹni nù àtúnṣàrẹ́ ẹsẹ̀ nìyẹn àtàlìkì àmọ́ ẹsẹ̀ nù ìfẹ́ òṣùwọ̀n wa ní síra wa tá àbálẹ̀ gbọ́ ni kọ́mpútà tẹ́lẹ̀ nù ìbá tó wá bí ọmọ náà ẹ máa pè ní àdísùkú ó pè mí àìkájà mọ̀sá tẹ̀bí ọmọ ọmọ bẹ́ẹ̀ nìkan tó fi ṣe yẹ kí sábàdì ọjà sí mo yẹ̀yẹ́ ẹ̀kọ́ mu tẹ̀ pé ẹni tí ò sì gbà tí mo bẹ̀ láyé yọ ọmọ pé mo tẹ́ ẹ tí a gbé gbá yọ ọmọ pé mo tẹ́ ẹ tí ò tí tún bá tẹ̀ pé pàtẹ́ mi lọ́tọ́ lọ́dọ́ yọ ọmọ pé mo tẹ́ ní ìbẹ́yìn ṣé pé tẹ́ rẹ̀ rí ẹ dákun ẹ mẹsẹ̀ ẹ̀sẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀sẹ̀ nìkan òfin mi ẹ̀ níbẹ̀ bá sì ní kọ́kọ́wé ìgbà ìparí tí kò bẹ̀rẹ̀ ẹsẹ̀ pẹ̀lú àdó ọlọ́run sọ́kọ̀ wátá gbé bí bọ́ọ̀sì táyà bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ra kọ́kọ́ wọn fi ti dáadáa padà ọmọ pìà jẹ̀mọ́ bá a màsíjọ wáyé ògiri máa bá sílé màní àwọn yàmọ́ ìyọ́lẹ̀ ẹ̀dá gbogbo ọmọ dàrọ́ màkì tó ń solé àwọn yàmọ́ bóde lóhùn tá a sì jọ sọ lẹ́yìn ìṣáyé ìṣáyé àwọn ìṣáyé ẹ dẹkùn ẹ méjì á kun ìwé dúdú kọpákọ téèyàn báyìí bára ẹ̀ ní àhánú eléyìí o wàláyé kó tún lóbi gan lọpọlọ yóò fi ṣáàpù sí torí ńlọ ńlọ bí wọn jẹ nìyẹn nígbà ọba pẹ̀lú owó nìkan lọ́wọ́ náà bí ọmọdé bí lò lọ́wọ́ náà máa lò wí. nígbà ọ̀yá ní ọ̀rọ̀ ra àlìfáàdìjọ àsìnárí àwọn ẹni bí ó ti sẹ́kìsì agbélẹ̀rọ abẹ́ wọ́n sì tọkùn wọ́n sì tóbe wọ́n plọ́ọ̀kì ẹ̀ wọ́n rẹ̀gúlétì ẹ̀ tó abẹ́ kó gbóná kó níbi tí ó tó abẹ́ kó tutù báwọn wọ́n sì fi tó mú fọ́ọ̀mù abẹ́ obe wọ́n mú tó mú abẹ́ tọkùn wọ́n ti séjáde wọn lọ ń là wáwọ́ wọ́n ń pè ní àdágàrò àsìnẹ́rí wàlífàrúdù àsìnẹ́rí tó lọ ń là wá sáwọn eléyìí láwọn ẹ̀dá kúkọ́ tí wọ́n bá ní sọ̀rọ̀ òwe tá nǹkan lọ́wọ́ yìí ebi ẹ̀kúnlẹ̀ bẹ́ẹ̀ ti gbẹ̀sìn tí wàá sẹ́kẹ̀ẹ́ tí bá parí mi máa rí aa ah, ó ti gbọ́wọ́. tiẹ̀ wulẹ̀ fẹ́ tiẹ̀ lọ. ìyá jẹ́ wọn gan wàlẹ́ àbúrò àti ẹ̀sọ́ fòkù sásùn ọ̀kọ̀ kan ní house mi ní ma a. làbúwá ní ẹ àmọye ah, ọdún orí ẹni wá wò òróró ó ti dúró ẹ lómi odò ìbàdàn kọ́ ó yẹ òun náà mọ̀ pé ṣe bàdàn o ti ń bóde lára ẹ̀sìn ní ṣe o ẹ dábàá tí èèyàn bá bá rẹ̀ báyẹn kò ní excuse tọ́bí iná sì sọ̀rọ̀ dáná ìwọ wá dá ọ̀ràn sí àwa lọ́rùn táwa wò pé sẹ́fẹ̀ tòótọ́ la bára wa ní lásán pé gbogbo ìgbà kí ìgbà táwa mùsùlùmí ọba ti bára wa mára ọ̀ràn náà láàmà fà fúnra wa ẹ̀kùn sáà pa ìsọmọ ìyàmẹ́ ntí àfi ń dara wa láàmú ìní ẹ̀jẹ̀ àbúkù ẹ̀jẹ̀ àgbàrá wa mara òdìdí ọ̀rọ̀ nìyẹn eléyìí wá ń bọ̀ ìgbà yẹn èèyàn wà lẹ́mọ̀ ó tún má rí nàná ọba ní wà láyọ̀ fún wa gbogbo tó ń tẹ ọ̀pọ̀ mọ́ orí ìdájọ́ wò ní bẹ́ẹ̀ lọ́nà ọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ torí pé ó rí ibi jẹ́ sí náà nǹkan tó máa ń gbádùn lè tọ́ bá jẹ́ ti pé òun bá tiẹ̀ lálà ìmọ̀ pé àárín ara ìbalẹ̀ ó lẹ́kọ̀ọ́ àdínẹ́bí sàrásàrà fún parẹ́kọ̀ púpọ̀ rò pé ẹnìkẹ́ni nínú yín ọ̀gbọ́dọ̀ máa ké lẹ́dọ̀ọ́ rẹ̀ mọ́lẹ̀ ní kìkì ibú ó ti eré tọ́pọ̀ síwájú nítorí wípé àwọn ẹ̀kọ́ tí àdínẹ́ sàrásàrà ń kọ́ wa láàrin yìí tí èèyàn bá mọ ẹ̀kọ́ gẹ̀ẹ́gẹ́ bá sàrásàrà ti sọ la ilaha illallah yọ ọmọ wípé tí èèyàn bá dá hẹ́ ànábì wọ́n dá hẹ́ ó ń tọ̀ láyé àti àríyàmọ́. kí lè rí wa jaa fi muslim inda mamu shafi'i wa fi mustadrak al-hakim min hadith khuzaimah bin thabit al-ansari afsa wa pẹ̀lú sahaba jokan fa jaa rajul al-kabari qul ya rasulullah qul sallallahu alaihi wasallam ko fe biyo ni dere فسر الصلاة من اتيان النساء في أدبارهن أو اتيان الرجل امرأته في دبر في دبرها النبي سين يلي سوما يا وين على àbójú ànábì yìí bọ̀ ebi náà nìrẹ́ fi gbogbo wa ẹ a sì nílé ẹ̀kọ́ àkọ́kọ́ náà ju náà lọ ẹ ti bẹ̀rẹ̀ jọ́nà ìṣẹ́gbẹ́ mi àti bímọ ní o kámẹ́sì á ọlọ́run fẹ́ fi tún orí èmi àti iṣẹ́ ní o bí àwọn sàbíọ̀ náà gbẹ náà gbẹ àwọn náà ti lọ́wọ́ òdì lọ́wọ́ torí èmi àti ní o ní ànábì a ànábì ní halálù ń tó béèrè halálì ni ọwọ́ lọ́rọ́ ni ọkùnrin bá Kau ọwọ́ yẹn kára ó gbọ́dọ̀ lójú ẹsẹ̀ náà sọ bá níbi tó yá bàbá dọ́kun bàbá ànábì ní ẹ bá ń bẹ ẹ bá ń bẹ ànábì ní máa dà tẹ̀kù kí máa tẹ̀kù kí fi ayé lè kúrú ini. àwọn fi ayé lè kúrú ini. أو في أي الفتين أمين دبريا في كبريا فنعم أم من دبريا في كبريا فلا إن الله لا يستحي الحق لا تأتي النساء في أدبارهن do jẹgbọ yẹ ṣe ń tó mi ní pé látẹ̀yìn sílé ọmọ àbí látẹ̀yìn sókùnsù tó bá jẹ látẹ̀yìn sílé ọmọ ẹni sísẹmù tó bá fẹ́ ṣe máa ṣe ìṣù aláàdì ẹni tó bá jẹ pé láti bẹ sókùnsù èèwọ̀ ní olórí ibú ní máa dẹyẹ o àbí wàá yà méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ sallallahu alayhi wa sallam a sì ti rí ẹ̀ nínú Al-Qur'an tá n gbọ́n gbẹ́rọ̀ ìtí ọ̀pọ̀lọpọ̀ wa tá a kò túmọ̀ rẹ̀ mẹ́yìn ọlọ́ni nìsá òkun harfun lakum àwọn ìyàwó yín oko yín ni a tó kó bá tó ko èyí lọ́gbà ìlẹ́nu ọ̀dà kan ó kún sẹ́ tó bá tó ẹni ọ̀sẹ̀ tẹ́ ìdájí ní ìfúlé o tó bá tó sẹ́ àṣẹ́tùmọ̀ ẹ̀ ní pé olè gbójú ilé olè gbẹ̀gbẹ̀ olè gbẹ̀rin ṣùgbọ́n ìtẹ́bìtì ọlọ́run papọ̀ ń bẹ̀ yẹn ni ó pè wọ́n ní harufu nípa wípé ẹ fírì pẹ̀lú wọn ó wá pè wọ́n ní harufu ibi èèyàn gbé nǹkan téèyàn ti gbé nǹkan torí wípé ìwọ̀n ní kọ́ lórí ìlú àyè ní gbogbo sísẹ́mù tó bá bẹ́ẹ̀ sí ni wọ́n máa ṣe ṣùgbọ́n ibi tí wọ́n náà fi sọ ẹ sí òun làbẹ́kúta òun kò ní wá tó tẹ́kù tó ń retí pé yóò ti ta kọ́ wá bọ́ bá dà àṣetìmọ̀ ni pé àìmọ́ súnmọ́bì létí àìmọ́ súnmọ́ bẹ́ẹ̀ ilé mú sáà ti ẹ̀ka àwọn ọ̀rọ̀ àdájá tẹ̀tún ọ̀kà kí nìkan lórí dẹ́ẹ̀kì gangan yẹn lórí ọ̀rọ̀ fúnikẹ́rẹ́ níbi ẹ̀dẹ́ lẹ́nu máa ń kọ́ ẹ̀ àfa ẹ̀ ọ́ nípa pé àìmọ́ ti bí o dáadáa tẹ̀lé dàbí ẹ̀sìn ẹ̀ ẹ́ jẹ́ kí bẹ́ẹ̀ kí ni ṣé èyí máa súnmọ́ wò látẹnu. لا حول ولا قوة tẹ́ ẹ bá sì rẹ tí wí tí wí ó ti kún tí ń sọ ní ṣe tá gbé ní ọ̀bẹ̀ olójú méjì mọ̀ ní bí náà ṣe pẹ́pẹ́ láti ẹ̀kọ́ pẹ́pẹ́ náà nígbà ọ̀gá ló bí ìsinmi abẹ́tẹ̀ òṣù ìdárí lónìí ó kẹ́ ẹ̀ ní gẹ́gẹ́ pẹ̀lú àtọ́dẹ́ ìfìta sùsọ́lẹ̀ gangan nígbà gangan kẹrin débi yẹn ní pẹ̀tẹ pé ojú náà ni yóò sì wà pẹ̀ ìkúrì tó ń rí kí n tiẹ̀ yóò sì dá àárín wa yóò máa wọ lẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ ìlàjù náà láti sọ̀rọ̀ yìí ẹ ń bá wá bá rẹ̀ lẹ́nu tó jẹ́ wípé ọ̀bẹ̀rù pé zina lè ṣẹlẹ̀ sóhun ṣùgbọ́n ara rẹ̀ máa ń wá obìnrin ṣùgbọ́n ó lè pọ̀ ń tó ara rẹ̀ níwọ̀nba àwọn àfáàní kọ́ da pọ̀ kó ní òtítì lóbe ṣùgbọ́n àlè ìfokùn kó lọ́rùn tó tẹni àkọ́kọ́ òun kàn tó lè máa wò báyà kí n tó sáré sí àga sẹ́tìnà láàrin báyà bíi túmọ̀ sísìn báyà àbí kí n bá sáfíìsì mi dé yíwù ló lè máa sọ bá mi ó lè máa ṣe kéde o ó lè máa sọ bá mi ṣùgbọ́n kó nù ó tètè lọ dáa ẹnì kẹta támẹ́dàrú òun tiẹ̀ ẹ̀dà tó lọ da ni pé tí abẹ́ ẹ̀ka nílé nì ó tún lè parí òfin kọ́ èyí àwọn èèyàn kan bẹ́ẹ̀ bá ń kọ́ra káàkiri ọjọ́ rẹ̀ kọ́ra àwọn kan tẹ́jọ́ mọ́ súríà oní wọn jẹ́wọ́ fún mi báwọn nígbà táwọn sùn rí yà ó ní táìpì náà fi ló ń súnmọ́ra ẹlẹ́ẹ̀kẹta lọ́dún wà nílọ̀kọ̀láyà ìran wọn ni bọ́ọ̀lù fi dá wọn tiẹ̀ ni àwọn ẹlẹ́ẹ̀kan ló sùn bẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kan ló àbẹ̀ oṣù méjì kọ́dà ìpẹ́ wọ́n ti gbọ́ máa ṣe tí èèyàn tí lẹ́ẹ̀kan náà ni bí ti ẹ̀ ṣe rí nìyẹn irú àwọn tó bá rí báyìí àwọn àfáà ni tí ìbá ti ṣe rúurú omi ẹ̀ náà lọ́fẹ́ẹ́fẹ́ màkíwù ni nìkan wù ní hákì rẹ̀ nítorí kíni nítorí pé nínú ṣẹ̀ríà èèyàn gbọ́dọ̀ sí àbòsí síra wọn àwọn kan mẹ́fẹ́ bóòlù yóò ṣe wá mọ̀ wípé obìnrin ẹni tó nífẹ̀ẹ́ nǹkan báyìí ọkùnrin ẹni tó nífẹ̀ẹ́ nǹkan báyìí pọ̀ ni èèyàn máa kíyà rẹ̀ ṣùgbọ́n èèyàn ọ̀fẹ́ pọ̀ fún ni yóò ṣe kí ni o èèyàn ọ̀fẹ́ pọ̀ fún ọ̀rọ̀ ti wọ sẹ́yìn yẹn ni mo sì téèyàn tó jẹ́ bí àbúrò lùdẹ́ ẹni bàbúzọ̀ ó ní ẹ̀ ìgbà tí ṣe náà sọ́rùtà ọba àtọ́kùnfù lẹ́yìn bọ́ pé olójoojúmọ́ ti ní o. kí lórí sí tẹ̀ nígbà tí èwà ṣe bí dúmi ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ ọdún ọ̀tún ẹ̀rọ ẹ̀sìn ní ìjọ dàálẹ̀ ètò wá sí ọkẹ̀ fífẹ́ lójú àná bóbi máa bí ọ̀rọ̀ ni pa fanu ṣùgbọ́n àwọn àyè kan bẹ tó jẹ́ wípé a gbọ́dọ̀ kílíà rẹ̀ dáadáa. lápẹ̀rẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ dàjẹ́ yìí jẹ́ àfisàn ìhẹ́yìn àrí ìfẹ́ omi mọ̀kìnní àyíṣàtà rọ́bì ọ̀lànà àwọ̀dọ́ha ọ̀sán wà ní ìyọ̀kan àbákùnrin bẹnulé pàtísàn sọ̀rọ̀ Khalid Said bin Khalid òun bẹ̀rẹ̀ ní ọ̀nà òun sì fẹ́ wọlé ńkẹlẹ̀ òun ètí ìsìlẹ̀ kọ̀ọ̀kan lóbìnrin kan bá dé à ń pè ní ìmúrọ́àjù rìfáà alùkúrọ́bí ọba ní ya Rasulullah annabi ìwọ ọmọ wa kọ́ra ní báwo kúntù ìdá rìfáà ta alùkúrọ́bí rìfáà ó lọ́kọ̀ mi àárọ̀ fàbátà tọ̀láàkì lọ́ba kọ́ mi lẹ́ẹ̀mẹ́ta tó ẹ tó sì àbá ti kọ́ mi bẹ́ẹ̀ ẹ ọkọ mo lè fẹ́ mẹ́tì ìlọ ọkọ mi tó àwọn ọkọ mi bá tó wá jà ló tó lè fẹ́ kò kí ọ̀rọ̀ ara. fàtìsọ̀wọ́tò bá dẹ̀wò abdulrahman ibn zebiri àwọn kan máa ń wọ ní zubair mistake ni o zebiru ni o máa ń wọ ní jẹ́bà náà sọ̀hábà ẹ ẹ ẹ sábà bàbá fọlá ní ìdílé rẹ bọ́ wá padà fẹ́ ṣùgbọ́n bàbá mùsẹ̀ ń kọ̀ fẹ́ ànẹ́bí ìdí ẹ̀ gbàgbọ́ kankan lọ́dọ̀ rẹ̀ ó jẹrẹ ìnàmẹ́ lẹ́ni máa wò mí kúrò bàtẹ̀ tìlawò nínú èdè lábáwá ìdí lábá ń pè ní gbúdúbà rẹ̀ ní etí aṣọ mi lóbi bá sì gbàjẹ̀ gbàgbọ́ ẹ̀ lọ́ba sì bẹ́ẹ̀. gbogbo tí ní sọ ọmọkùnrin ojú báyìí lọ. ojú oṣù ọlọ́run rí. kọ́dà nínú wáyà mi láàyè kúrúbùnì ìlà hanna hanna lédè lábáwá ni kọjá pé kéèyàn ọmọ lè súnmọ́ bẹ́ẹ̀ ju àrùn ìṣẹ́jú mẹ́ta lọ lójú ó ti wálẹ̀ gbogbo súnmọ́ bẹ́ẹ̀ náà ó dúró ti wálẹ̀ àrùn ìṣẹ́jú mẹ́ta ìtumọ̀ kan nìyẹn. nínú wáyà mi láàyè kúrúbùnì àní ṣe ibi tí tọkọ mi àárọ̀ máa dé tí ẹ̀yìn ti ẹ̀ débẹ̀ lọ́la mi ẹni tí kẹlẹ̀kùn lọ tí wọ́n èsì lẹ́kùn ló bá ní èèyàn ẹ̀sìn ẹ̀wọ̀n délé wa ń wílẹ̀ lọ́dọ̀ àdẹ̀bí ha yíwọ́ bí wà lélẹ́yìn wà lé àdẹ̀bí òfèsì lórí ọ̀rọ̀ lẹ́yìn o. ẹ̀wọ̀n náà bá ń pe àbúrò bàbá ìṣẹ̀ nílùú wa nígbà kí ló dé náà àdẹ̀bí ní gbé ọ̀rọ̀ bàbá ìṣẹ̀ à ilé àkúmọ̀ ọmọ méjì nínú ọmọ tó yẹ pé obìnrin mi ló bí fún gbogbo àkúmọ̀ lọ yẹn bá bọ̀ ọba tó rojọ́ bó ṣe rojọ́ ọba tó rojọ́ àbúrò náà ní àkúṣe àṣọlá fọmọbìnrin kúndù àǹkúndù ha nẹ́fúdọ́lẹ̀ àdìmí ṣé ìgbàgbà tí a bá gba awọ lára ẹran náà ní a fẹ́ sọ awọ di bóyá bẹ́ẹ̀ padà sọ di awọ bàtà dé o kẹ́kẹ́rẹ́ wọ́n rẹ̀ wọ́n máa gbó ó ní à bẹ́tò bá dé láàrin èmi àti ẹni tí lọ́kọláya bí àwọn alágbàfọ̀ tawọ sí àgbà pé kò sí ìbẹ̀rù páwọ̀ ọ̀yà nígbà tí wọ́n máa gbó ọ̀yà tẹ̀sí tasọ ní òfin fi wẹ́ alágbàfọ̀ tó kéde o tasọ ẹ bá kan àwọn alágbàfọ awọ bí ẹ ṣe é gbo àwọn ọmọlẹ bẹ́ẹ̀ni ṣe é ṣètò ẹnu làákínà náà ṣìṣún tùrínù rìfáà ṣùgbọ́n bí ẹ̀ka tí ègbọ́ràn ni ọgbọ́n ní dá rìfáà lọ́dún tó fẹ́ padà ọ̀dọ́ rẹ̀ ànábì ní ekojú ẹ̀ka rẹ̀ bó ṣe wáyé ọkùnrin ní wọn ti mọ̀gbó lọ. ṣé bó ṣe pín náà lò dúró náà ta ló ní àmì ẹjọ́ ń sọ pé nǹkan yòó tó lẹ́rìí tàbí náà mẹ́yìn à ó ní òun náà ni ẹni bíbí wà lẹ́yìn náà mẹ́yìn wọ́n sì dúró bí ìgbà kankan bá jọra wọn. o sì ọlọ́run dápadà sọ̀rọ̀ ta ni o sọ̀dọ̀ ọkọ rẹ̀ lábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ anábì ti yọ̀ǹda fún dídí ọkùnrin rí gbogbo ìgbà tí àwòrán bá ti dàwẹ̀ báyìí ni máa jáwé àwòrán láwẹ̀ níbo la ti rí lẹ́yìn. جاء في مشكل الآثار عندما متحول من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه أمر الرسول صلى الله عليه وسلم fàjáàtì mọ́ràtù sọ̀fọ́n ma atọ́n ìyàwó fọ́nù bá dé ó ní ya Rasulullah àdáni ẹjọ́ ọkọ̀ ní wọ́n fẹ́ bìsùn nǹkan mẹ́ta kúkú kan ní máa ń sì mo sì wà fẹ́ fẹ́ dúẹ́ sùn mi kíáàna yẹ kírìmù ní ìdásọ̀lẹ́tì gbogbo bàtí bá ti ń kírun rẹ ní máa ń fi àjẹ wọ́n yóò fẹ́ kírìmù ní ìdásọ̀lẹ́tì tí bá ti ń gbàwẹ̀ fọ́nà báyìí bẹ́ẹ̀ ni ó sì pàṣẹ kí ni òjò máa jáwẹ̀ tó tún wá ẹlẹ́gẹ̀rẹ́ tí hátà àtẹ́tún náà ṣẹ́m kèé káṣùbà kó sí wa tó gbé èyọ gbòòrò bá tó yọ ló máa káṣùbà àbúṣe rí ìní ọlọ́run sì ṣe ọkọ̀ ẹ̀ náà bẹ̀rẹ̀ náà sàṣàrà ẹ kó sọ̀fà àdúgbò ni o àdúgbò ni sọ ọgbọ́n tí àwọn ìwúlò gbọ́ so olóṣì tọ́ fọ̀ olóṣì oníṣẹ́ ríro tó ní tó ń bá ti kírun ní mo máa ń fi àjọ mi hmm. kì í gbọ́ràn yọ́ máa sọ mi kí n fi kírun kò ní tí ì kírun tí n bá ti ákìrún irú súrọ̀ tí mo lò lọ́nà wà ló pọ̀ fẹ́ kírun tiẹ̀ èmi sì ti gbọ́ yẹ́ bá wí pé nígbà tó bá ti di pẹ́nu lé kankan náà lájọ wà tá a wá jọ ń lo súrọ̀ kankan náà súrọ̀ ni wọ́n wà pé ládàá rẹ̀ méjì láàrin mi àti ẹ̀ adẹ́bí ni yà á sọ fún wa làwọn kan àti súrọ̀ tà wá ìdàkàfàtì náà kọ́dà kàdé pé súrọ̀ kan náà sọ kalẹ̀ fáwọn èèyàn tó ní ẹ̀ máa fi sinmi kó ń kájú kó gbàlá lé àti ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àkúrẹ́ mi ọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ó sì á di aláǹjáde ní àwẹ̀ tí bá ti ń gba àwẹ̀ ọ̀nà sàṣẹ́lá fún oríyàwó ìgbọ́nà wọn ni ọ̀rọ̀ bí lu ìṣàbọ̀n ọ̀dọ́ langani ní eyín ẹnu mi pé ègbò náà pé bẹ́ẹ̀ nígbà tí a ní ìdí ẹ̀ pé ní ìjọ ẹ̀yìn lọ́sàn yóò máa sọ fún mi wípé ah, kò mọ́gbà àwẹ̀ kò mọ́gbà àwẹ̀ <laughs> ṣé tó fi máa jà láwẹ̀ lọ àbí ìbá dojú kò ìwọ́rọ̀ jẹ̀bi bí eléyìí láwọ̀ àti ìsìn lọ ọwọ́ àti ẹ̀sìn gbogbo ẹ̀yìn omi ayé láàtẹ̀sùn mọ̀kọ́rọ́ àtọ́nù obìnrin kò ọ̀gbọ́dọ̀ máa gba àwọn ìjọba sábàbà déètì nìyẹn wàzọ́gbò àhàbìrán tọ́kọ rẹ̀ ò sì travel ilà àdìgbìnrin àgbọ́gbọ́gbà ìrọ̀lọ́dọ̀ ọkọ rẹ̀ náà tí ìbàtí sáwọ̀ rẹ̀ yẹn. ibi ìlà tí wàá mú ọ̀rọ̀ jáde wípé ẹ̀dá kan òru la fi ń gbá ìwẹ̀ ní àbọ̀sán tí a ti sọ pé a bá tó súnmọ́ ìyàwó wa lọ́sàn wọn là á bá fẹ̀ ẹnìkan tó ní kò yé o a ní kò yé o ọ̀nà tí wọ́n gbà yọ ọ yóò clear nìsín bó bí èèyàn bá ti di méjì nù ẹ̀sìn yóò máa bí òkú àbí òní kóòrò òtúnyàwó mi jáde ní kóòrò ẹnìkan bá níyàwó méjì ọwọ́ adé ọ̀dẹ yóò lọ ní six thirty nírọ̀lẹ́ yóò sì máa bọ̀ padà lásùnbà níbi six ọwọ́ aníyàwó méjì ẹ̀dá kò oorun ló wọ́n máa pín ní àbọ̀sán ọ̀sán ṣé gbogbo àkútà wá ní ọdẹ níbi àbáwọn òṣètò náà wọn òṣètò ntí ìbá ti iṣẹ́ sí tẹ́ ẹ bá ti lè mọ́ báyìí yọ́ yẹ fún bẹ̀rẹ̀ àwọn èèmọ̀ yìí ó ní ìdájọ́ mọ̀rọ́ tìbù tí kí òkè ní o tí nìkan kù ní irú ẹ̀ wá ṣẹlẹ̀ sí pẹ̀lú náà ọkùnrin kan bẹ wọ́n bí láyé Umar radiyallahu ta'ala ní ọ̀rọ̀ ọlọ́wà léwà bẹ̀rẹ̀ orin wà pọ̀ láti máa ń sọ fún èèyàn wípé ọ̀rọ̀ ẹ̀sìn tí ọ̀bà sínú ẹ̀sìn ẹ̀mẹ́lẹ̀mẹ́sìmà kéèyàn máa fárí kìí ṣe súnà ó ní èdè àlàyé ni gbogbo gbáko làwọn máa ń pè é kó mọ́ sí kí ni o kò sì ní ìjọ rẹ̀ tí ń gẹrun tánàbí ìbálọ̀ ṣe ń múra àbí ọba ṣe hajj ní máa bá rí kọ́dà rí wáyà méjìtọ̀ wá ń parun rẹ̀ ìkan wá ń pa pé máa ń kan ìsàlẹ̀ díẹ̀ ṣáàmọ̀rì wọ́n tún máa ń pè ń rún gbọ́dọ̀ lọ́gbàwá tàbí kọ́kan ibi jẹ̀mọ́ fúrúurú àwọn àrùn tọ́lọ́ ń dábàá ní o láwọn èèbò Yo, kí o bọ̀ ọba dẹ̀ o yóò dàda kẹ́yìn ní o kó kí kàn máa kẹ́ bá ń bá dàda láti tẹ̀lé kí ni wẹ́rẹ́wẹ́rẹ́ yóò sì ṣe ní bàtà dàda o sì gbòòrò èyí odò sùn báàmì pẹ̀lú àkàṣà mo ti tẹ̀ àgbẹ̀ odò sùn kéjì olóòrùn àá ah. nígbà tí èyí gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ nírú yàgìrán ní fi òkè tó bẹ́ẹ̀ padà wọlé bẹ́ẹ̀ òdì dàda nù lọ́ba padà ókè ah, <laughs> bó ra ọ̀ fi jọ àdàbí wọn ni wọn kì í yà wọlé ṣé ìwọ́jẹ́ èkó ní àwọn tá ń sọ̀rọ̀ ọmọ yìí tó pẹ́ta bá ń sọ̀rọ̀ àjọ ẹ̀sìn a gbọ́dọ̀ máa jẹ́ kí ẹ̀yà kọ̀ọ̀kan ọmọ ọmọ bóun tó ṣe rí obìnrin lápáwá tí ọ̀bà nírun tó bá da ọmọ ẹ̀sẹ̀ yìí yọ́ máa kàn ń dì àwọn tí ò nírun mọ wọn wà í la ni máa ń tọ̀ lẹ́sẹ̀ rẹ̀. òfin kan kún un. obìnrin kan sí o. lóbìnrin míì fi jókòó di mìíràn yóò sì wákàtí kan kí ló fọ́fẹ́ make up fọ́pọ̀ ẹ̀ wọ́n sẹ́rẹ̀ sẹ́rẹ̀ ṣùgbọ́n máa fàsìkò sí bá dá Alayi Umar ṣùgbọ́n ẹwà rẹ̀ ọwọ́ ńlá fìtínà lẹ̀ fáwọn obìnrin táwọn obìnrin bá ti rí báyìí wọn ò ní gẹ́ẹ̀tì ara wọn mọ́ ìsádọ̀dọ̀ ọmọrù ọmọrù wà náà lọ wá nígbàtí àmúrí nígbà ọmọrù náà rí ẹ̀gbọ́n dọ́kítà ó lọ lọ́dá yàrá ìgbà ó lè kókù sí mú alìjọba ẹ̀dọ̀ ọba lórí. àṣẹ kí wọ́n fáàyàn lórí náà kàmínà tàzírì ni ara ìfìyàjẹ ni níbi náà ìgbà wọn bá fa ọmọkùnrin lórí nípa abúfa lórí àṣì ọlọgọ orúkú tó gbé jáde làwọn obìnrin máa ń gbà àṣẹ táwọn òbí náà múrí báyìí. ìgbà yẹn ni umaru ṣẹ̀ṣẹ̀ tó wá padà kí ẹ ṣe pé wọn lérò nínú ilé ẹsẹrí àwọn òun lérò ìbámu láti fi dínà fìtínà lápẹ̀rẹ̀ kápẹ́ bí irú bíni tí hàn sí wà bí Àbújá wọn wà pé kọ́ máa lọ sẹ́kù wọn wà bẹ́ẹ̀ irú business tí ń ṣe àti irú tó fi lè máa ṣe means of livelihood wọn ó pèsè ẹ̀ wọn ó mú nínú ilé nínú àpò owó bí bọ́ọ̀lù ṣe wá sí fún un kó jẹ́ pé pàtí bọ́ọ̀lù papòdà ẹni ẹ padà wọ Bẹ̀dínà ṣùgbọ́n bí táà ń bọ̀ ni wípé àwa táwa mọ̀ wípé ẹ̀sìn wa ètí ń sọ fún wa lélẹ́yìí ẹ̀sìn ní ọ̀jẹ̀ foundation nǹkan bí ìta bá ń ṣe àwọ̀ àmọ́ ọmọ lórí ẹ̀sìn ní Sudan à ń pè kíkà ní ìdán fìràwọ́ ní ìdàbẹ́fọ́bì ìtọ́jẹ́ tó ń fìràwọ́ náà kí ló pàtẹ́ tó ń fìràwọ́ náà àwọn obìnrin àwọn bàbá ìsọ̀rọ̀ yìí nígbà tí fìràwọ́ náà pa àwọn ọkùnrin wọn ti pa àwọn ọkùnrin wọn àwọn obìnrin wọn yóò wà ní wọn máa tún abẹ́ fún wọn wọ́n wà á ọkàn lẹ̀ wọ́n sọ lọ́kùnrin kí nìyẹn wá wà ní àwọn ìdílé kan ní ìsìn ní Sudan wọ́n pè ní ṣètànù fìràwọ́ ni ọmọbìnrin wọn yóò jẹ́ phd oda yóò mọ̀ wá sọ yóò ti di associate professor yóò mọ̀ wá sọ wípé alhamdulilayi mustori peter nijay ẹni rí dad mi ẹni rí man mi n ò tí ẹ̀ di eré tọkùnrin ìwòlá yé mi di phd oda ó kọ̀ mi náà ti wọnú ìwé àgbáyé yóò mọ̀ wá wọ́n ti pálápàá yìí irú omi tó bá rí bá kọ́pẹ́ ọmọ súnmọ́ yóò máa sọkún ni dípò kí èèyàn máa fi tẹ́ fi kọtí wúdà kílẹ̀ pé kẹ́ ẹ máa fi retí kéèyàn wá máa wá abẹ́rẹ́ mú etí ní òtù àwa táwọn ọ̀dọ́ ẹ̀sìn wa kó bẹ àwa yìí sì kọ́ là ń pàṣẹ tí bàtí wọ́n sàwọn là ń pàṣẹ àwa àmú ẹ̀sìn wa lódìdí àní jẹ́ nìkan bá nìkan kí ni o kọ́ wa bá nìkan padà ẹ̀dá kan bàbá rárá tá a bá rí yorùbá kẹtọ́ dọ́kùnrin tọ́ba lọ rèé fi haúsá lóbìnrin tóbìnrin mu haúsá wa bóbìnrin tọ́fẹ́ jọ̀yà rẹ̀ sí yóò mú nǹkan mí nù ràn ìyá rẹ̀ ní òní mu tàbá wa bí kọ̀ọ̀rọ̀ pé àrọ̀rọ̀ fún ọmọbìnrin tírù yorùbá káṣáwọ̀ bá lọ wá báyìí ìdájọ́ kí làwọn ègbè ẹ̀sìn tó ní ṣe tàmí tàmí mọ̀ Aha, barakallahu fikum. Ah, ah. eh. eh, eh oníṣẹ́ tàmírì. Bá sì ní sinmi nìyẹn. Ní paripari. Allah subhanahu wa ta'ala wa ní ẹnìkẹ́ni tó bá ti wá níyàwó. tó sì ti súnmọ́ ìyàwó yẹn rí ní ìsúnmọ́ ti halal tọ́bẹ̀ tó wá padà lọ́rẹ̀ ẹ̀ṣẹ̀ zina ẹni pupa bí ṣe ń bẹnu tàwúrọ̀ tún náà kí lè rí wa jẹ́ min hadithi al-barra bin azi wal hadithi muharram bin israhil hamsa sara wa madina jọ kan làwọn yẹwò ní an bá mọkùnrin kan lọ múrọ̀ alasala salam bi yahudi yin muhammadan majiludan wọn ti kù ní ìdúlójú bẹ́ẹ̀ ni kádà bò fún ẹgbà bò wọn bí ba ni kí ló dé jẹ ṣe ilé ìpèrè báyìí wọn ló ṣe sí náà nìyí abíni hmm. tó ti lóbìnrin wọn lọ lóbìnrin abíni tó ti ṣé ìdájọ́ ẹ̀sìn nínú tí àdẹ́gbé wọn ní ìdájọ́ ẹ̀ náà àbí wàá pe ẹni tọ́jẹ́ bí àfa àwọn wípé à ń ṣú tàbí ìlà ọ̀fọ́lọ́ nǹkan ọlọ́rọ̀ ṣé ṣe mẹ́nu tí a yẹn wọn. ìjẹ́wọ́ gẹ́gẹ́ kájẹ́kù hmm, pa ẹnba ti lóbe ní tàbí tó ti lọ́kọ tó sì sìnà ẹni bẹnu tí a wà ṣùgbọ́n gbò tó táyì mọ̀kànlá rí wípé àwọn olówó wa ní ẹ̀sìn ní ìju àwọn ẹni yìí náà wa agbára wà kápẹ́ tàbá kò burú ẹ̀jẹ̀ àdọ́gbọ́n ká máa nà wọn báwọn olùsínú wọn náà ṣe jarí nù pé àárẹ̀ àdàbùkún láti ráyọ̀tì nàbàdìkà náà kò burú ẹ̀jẹ̀ àjẹjì òfin gbà náà ká tí ẹni ká máa sọ kó fi kọ̀ bá kẹ̀kẹ́ mú mi tọ́lọ́ yẹ̀wù dín ní ṣiṣẹ́ wọn. ṣùgbọ́n mùsùlùmí náà tọrọ òye nígbà tí wọ́n sọ̀rọ̀ pé kóbìnrin kọ́ máa lo ìjáàbù ní skul kíní kan kẹ̀kẹ́ gbà wọ́n tó dá wà láàlẹ́ ní Ọ̀yọ́ state gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ dúró déédéé nígbà náà ẹ̀ ní sísí gbogbo ọtí wọn fi nǹkan ìgbàbọ̀dé ọlọ́wọ́ tí wọ́n ti lóòtú wọn náà sí ìyá wa ní bágìdì ní bágìdì bí a ti ń kó wà láàánú ìyá níṣẹ́ rí jẹ́ ìbílà mùsùlùmí jà ló dé àlàájá àlàájá sànàbí ló mú ìwà ebi ìrùn lànàbí mú wa bọ́ bá sì dàsìkò tá a lọ ìbòrùn tèmi gan mẹ́mọ́ ní gbẹ́nu sọ wọ́n sì mú kòrùn bí ó wọ́n lọ dánàbí ló. ebe ẹ̀kọ́ mi ló mú èèbó sì ní pápá ọmọbìnrin wa kẹ́kọ̀ọ́ ti tòun kí wàá wà náà ń bàbá fẹ́ẹ́ bẹ́ẹ̀ kú èèbó. ọmọ ní fáírọ́ọ̀sì ọmọ ìdájọ́ bá ti di dìsíìsì mọ̀ sànú wa ti ń bẹ láyé ìlọ́kùn ló sì mọ́mọ́dé ọ̀bá ìmọ̀ni àmì ẹ̀dí nílò bá ti. àdéhùn ti bẹ́ẹ̀ ìkọ́mọ́ bá ìmọ̀ni àmì ló bá ti yóò bomi ẹ̀ lọ. ó bá dé kéde. sọ́dà. òun náà ni ó lu fóònù pàkẹ́yìn. kọ́jọ́ kọ́jọ́.

arẹwà ọjọ́ lé asọsọ ń jọkìnní àná ayọ̀ ń ṣe ń táwọn àti ìjókòó tilé ayé àwọn àrùn ní dáná ẹwù ìrànlẹ ìrádẹ tí ma mọ gàlá ìgbà pásítọọtì ìdú ìdú ìdú dẹni ó dẹni dẹsà ẹ dàpọ̀ ebi náà si ṣùgbọ́n nígbà tí ọ̀sàjọ́ lọ́pọ̀lẹ̀ tí ó ń sọ fún náà yóò wà wò pé ibi ẹ̀sìn ọlọ́run wà náà ntẹ́bi o gbẹ̀gbẹ̀ tí a sọ níbi ọjà yìí lé wọ́n sàn pàápàá sàsàrà ẹni wọn ni tí ìwà nípa ọlọ́run bẹ̀rù wọn bàtí ká tí bẹnu tí àwọn gan ni inú ìwáyà mi ní ẹ bá lọ pẹ̀lú ìgbà wá ọkà ọ̀sọ̀tún náà yọ wọn méjì lọ́sẹ̀ làwọn bíbá ní pé ṣe ah! bí wọn ti lóbìnrin wọn lẹ́kọ̀ọ́ máa ní wọn ní à wọn ní à ìyàgbé ilé ìgbàgbọ́dá àlẹ́ bí ìnáyà tààrọ́ tó ẹ̀ka kí gbọ́ ẹ̀ntì ọ̀kà rẹ̀ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ìdájọ́ bẹ́ẹ̀ ní a bá gbé tààrọ́ bí ẹ̀sìn gbére báyìí ẹ̀tọ́ fẹ́ kàfà nù ọkàn fọwọ́ mu ibi ayé àrọ́jìmọ̀ ní bá ń kàrọ̀ ní ẹ̀kọ́ kalẹ̀ náà lọ́ba sí owó kìnnà subhanahu wa ta'ala nítorí pé tí máa ń bí àlọ́fàtàlá nù pọ̀ lórílẹ̀ òní àlámọ̀rí garanti máa ń fa kí àwùjọ mọ́tòrò kọ́dà abalẹ́nu abalẹ́ pé ẹni àwùjọ tí bá ń tòrò pọ̀ sọ́mà ní bẹ́ẹ̀ tó bá ti di pé ọmọ mi ti ń wo àwùjọ kọ̀ọ̀kan ọ̀ràn ti dé tó bá wá jẹ́ pé ẹni tí ò tí ì lómi ńlé lọ́kùnrin tàbí lóbìnrin ó ní wọ́n nà lẹ́gba ọgọ́rùn-ún kìí ṣe kó gbóná náà wọ́n ní tí ó gbóná kìí ṣe báwọn yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsì torí pé kèé tilẹ̀ ṣe pé kí wọ́n nà pa òní kọ́sùtù ṣẹ̀ríà wọn ò sì ní nà kọ́rọ̀ gbangba wọn ti wá ní. aláwọ̀ wá ní azáni yàtí gbogbo ń sìnà lóbìnrin wà záni àtó ń sìnà lọ́kùnrin fájìlì dúhùmá. fájìlì dúhùlà wà ẹ̀dẹ̀ mẹ́nìhùmá ní àtàjẹ́lìdà. fájìlì dúhùlà wà ẹ̀dẹ̀ mẹ́nìhùmá ní àtàjẹ́lìdà ẹ̀nà kọ̀ọ̀kan náà méjèèjì ní ẹ̀gbọ́n gbọ́rọ̀ ọ̀rọ̀ wàlá ta'khudhukum bihima ra'fatun fi dinillah ẹ gbọ́dọ̀ jẹ́ kí àánú wọn ó sì yín kẹ́ ẹ fi sọ pé ẹ̀ ní ìdájọ́ yìí fún wọn. torí bí ẹsẹ̀ ọlọ́run yẹn in kuntum tu'minuna billah tó ẹ pé tó tó lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ wal yawmil akhir tẹ ẹ bá sì fẹ́ náà wọn náà wà lè yẹ àdàbà wọn náà tọ́ ìfà tó lè ẹ jẹ́ àmọ̀mìnì díẹ̀ náà tó wá kí wọ́n lè jẹ́ lẹ́rìí wọ́n lè tún wá lè máa mọ̀ ah, àṣẹ ìdájọ́ náà lórílẹ̀-èdè eléyìí ọ̀dà nínú fọ́nà àdìsí àbí ìrọ̀rẹ̀ pé ìgbà tí ẹnìkan bá yẹ sẹ̀ tó bá jẹ́ pé ìdájọ́ sẹ́mọ̀nìyàn bá dá fún a àdìsí àṣà sọ wípé ìdùnnú àti orí ọlọ́wọ́ sì máa sọ̀kalẹ̀ sínú ọjọ́ ṣùgbọ́n ibikíbi tí wọ́n bá ti dájọ́ kọ́dà ọ̀ràn tí wọ́n dà tí wọ́n bá padà rí èmọ̀ ọlọ́run bá ń bẹ̀ yóò padà jẹ́ èmọ̀ fún ẹ pé káwọn ò sí wa nítorí wípé kí wọ́n dájọ́ ọlọ́ọ̀kan lórí rẹ̀ anábì ní ìdùnnú àti orin tí bẹ́fẹ́ láti sámà ó ju kí ojú ọmọ ọ̀rọ̀ fún forty years lọ. jẹ̀mọ́ ẹni wọn wà mọ́mọ́ lórílẹ̀ lónìí nínú ìdájọ́ wọ́n wá àwa padà lórí di èèyàn tó gbé two hundred and fifty million naira lẹ̀ wọ́n ní ìṣẹ́sẹ̀ ìsinmi kábíyèsí ó ní ẹ̀kíra kọ́ńdọ́mù ẹ̀ bá ń ha fáwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ sáfù. nínú ẹ̀sìn ẹ̀tẹ́ bá dé ọmọ ìlú iná ni o kọ́nà tó tọ̀ nílé nìkè ìdìgbà náà rẹ tó ti propagate òkú. ọ̀kan nù àwọn sisters torí rẹ̀ tóró ẹ̀yọ̀ inú inú ọ̀kan ti ń dùn pé àwọn tí wọ́n borí wọn kọ́nà mi pé tí wọ́n tún máa ń yàtọ̀ tí adọ́gbọ́n dún mẹ́rin ni wọ́n ti ní tọ́mọ sọ́jà kí wọ́n máa fara wọn lọ bẹ́ẹ̀ ni náwó sí báyìí sísítọ̀ ọ̀bá náwó sísà kẹ́ sísà bá pariwo lọ́ba bú ẹ gbogbo ah i'm tired of this place oh Allah. àwọn tó bá ní kí ló dé ọba ní ọ̀dà bẹ̀rẹ̀ bí ayé fẹ́ parẹ́ lójú o ọba ní ah please allow sísà to come here. ọba yà fún láyé ẹ̀ka pèsè owó gbogbo wọn ní ètí ọ̀tò tó àti tìrìnà sísà àwọn tó tó ètí àtò fóònù sọ̀tọ̀ tó kún ké. ibi ọba graduate. ṣé ẹgbẹ́ tí mo mọ̀ rẹ̀ nínú fi tẹ́lẹ̀ kò tó parí. wọ́n ń fọ̀rọ̀ rẹ̀ tí a ẹ̀rí pé tíkẹ́ mi ń yọ ọ̀dà ní ìsìn kankan ló pọ̀ ìpínlẹ̀ ti wà ní ní abẹ́kúta mà ní eléyìí ti wọ̀rọ̀ rẹ̀ ma àwọn ti bá ọmọ mi ti yàtọ̀ ọmọ mi ti yàtọ̀ gidi àwọn náà ṣe nínú te èyí bá ń sọ yìí bá a bá ṣe fẹ́ gbara wa lẹ̀ náà là á sáré bá a ṣe gbọ́n ọmọ wa náà lẹ̀. torí tọ́lọ̀ ń bá fi ṣe àdàbẹ́ ẹnì kọ̀ọ̀kan iná ìdàbẹ́ wò tiẹ̀. lápapọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí ìdájọ́ kọ̀kọ́ ṣẹlẹ̀ fún ìbínú ọlọ́run táyìmọ̀ pé ìbínú ọ̀pẹ lórí rẹ̀ kò sí ìdájọ́ kankan rí nínú ẹ̀sìn tọ́jọ́ wípé ẹ ń pàṣẹ wọn ó fún ní house arrest tí ó sì fi kú bẹ́ẹ̀ ọlọ́sọ̀fà pé wallati ya'tina al-fahishata min nisa'ikum fastashhidu alayhinna arba'atan minkum èèyàn mẹ́rin yẹn kí wọ́n jẹ́ èèyàn lórí òun tí wọ́n bá ti jẹ́ nìkan ẹ wá sí àmọ́lé hatta yatawaffahunna al-mawt aw yaj'ala Allahu lahunna sabila tí wọ́n èèwà bẹ́ẹ̀ pin tí kò yẹ pa wọn mọ́bẹ̀ àwọn yẹ jẹ́ ọ̀la ọ̀la sẹ̀mí la tàbí kọ́ ló ń sì mú dàjọ́ mi wà ṣùgbọ́n dàjọ́ lè dẹ̀ máa lò náà. ìlà ọ̀fà tó kẹ́nu sọ̀rọ̀ ẹ̀mí àdìgún bá kò sọ mi nígbà tí ó di pé àyà tọ̀ wá pin pé nínà dé ẹ̀rìn àlókò gangan àbí wa ni khudu anni khudu anni wọ́kọ́n ti alábàbáwò làwọn ní sẹ̀míla alìbíkúrú bìlìbíkiri jẹ́nu mi àti wà nẹ́fíù àmín nínú wáyà mi wà tẹ̀gíríbù àmín wà fẹ́yìí fẹ́yìí mi jẹ́nu mi àti wà rọ́jì ìdájọ́ náà ti dé ní sinimá ẹ̀sìn wà gbàdà jọ́nà tó obìnrin àtọkùnrin bá ti ṣe zina tí wò sí tí ìjọ lọ́kọ tí wò tí ìjọ láya nílé ẹnà wọn lẹ́ba hundred wàtẹ̀gìrìbọ̀ àmì ẹ̀sìn lé wọn lù náà fòdìdí ọdún kan tó bá sì jẹ́ fún àtọ́jú lóbi lé ní ẹnà wọn lẹ́ba hundred ẹ̀sìn ṣẹ́gẹ́ni ẹ̀lé wọn lù ẹ̀wà lẹ́kùpá wọn ó tẹ̀ wípé eléyìí ibi tá ti dúró nìyẹn ọ̀rọ̀ ti àwọn àáfàá lọ́wọ́ kù wípé tí wọ́n bá na obìnrin tẹ́sí wọ́n tún lé lù ní tó sì jẹ́ wípé tí wọ́n bá fẹ́ lé lù wọ́n ti ní kóbi ọmọ dàrin tí wọ́n bá ní kí wọ́n máa rọ́mù lọ ẹni tí ó jì ó tún wà nù ẹni tí wọ́n lè mọ̀ kí ni kúkúmù rẹ̀ tó bá jọ pé ẹrú èèyàn bá ní gbogbo ilé ìjọba àwọn ilé ìfowópamọ́ aláàfáà ní ìtààmú làmú insha allah rahman gbogbo gbàkígbà tí èèyàn bá fẹ́ jẹ́ ìsúnmọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yọ ọmọ wà nú àwọn tó ní ọmọ rẹ̀ ju wọ́n lẹ́mọ̀ ni ojú kan kò sì ṣe rẹ̀ lẹ̀ torí nature nìyẹn àfi kéèyàn ọlọ́rẹ̀ wá farjum halali abẹ́ halali tí ó yẹ máa wo àrùn abẹ́ tiẹ̀ náà ìyún ní solúsàn o mo wá ń kẹ́kọ̀ọ́ lọ ọ̀kan o téèyàn bá ti rí i pé tí ọlọ́run dá mọ́ mi ní tí ó mú mi sì ṣe tí ìbá ti tẹ̀lé tọ́lọ́ ń sọ pé òní ké ìsìse ó ń tàn kí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹ ń bá wá ń tẹ́tí gbọ́ nǹkan bí ẹtì ẹtì ẹtì díá tiẹ̀ tó pàtàkì. àwọn ìlú ènìyàn kọ̀wé lẹ́ o wọ́n láwọn jíníọ̀sì lágbàáyé nígbà tí wọ́n gbogbo ọsán búrẹ́dì wọ́n ní pé ninety percent wọn ìyá wọn bí wọn kí wọ́n tó wọ twenty. àwọn obìnrin tó bí wọn kò twenty. nàá káwa náà wo gbogbo àwọn irinṣẹ́ mo sì wà gbára náà yàtọ̀ sí ìtìyàn ti. ó ti wọ́n náà. ọlọ́run sọ à ń bẹ́ o ẹ̀dá ẹran tí ò sì yẹ kí wọ́n bẹ̀tẹ̀ làwọn obìnrin wa sọ́ọ́yìnbù wa ti ń kọ́kọ́ ti ń dá sí tiẹ̀ ó sì lè bímọ méjìlá ní ọdún kan ó lè mẹ́ta gan ní ọdún kan náà sísítà ní kọ́mọ́sí kí ni o ṣùgbọ́n àwa ká wa ni tába ti sọ ojú agbọ́dọ̀ sọ ìdàkejì àwọn òbí wa náà sùúrù láàyè kí wọ́n gbọ́ yé o látara máa torí wípé òbí tí ń sọ tí ń sọ ìfẹ́ wa náà ni wọ́n ní wípé àní gbogbo tó o bá fẹ́ pọ̀bọ̀ ọ̀fẹ́ sáàjì ń rí pé ogun àmì báyìí tí wọ́n ń pè dọ́kítọ́ Saheed ilé tí mo ń báyìí gbogbo tó bá wà pọ̀ kódà bó obìnrin eight flat ìsìn fọ kọ́ ẹ̀kọ́ sọ fún ọ fẹ́ẹ́ fẹ́ mẹ́rin pọ̀ bí ẹ ṣe sọ fún ọ̀nà sọ fún sísà náà sùúrù láàṣẹ o ọmọ kan bẹ nìbàdàn náà ni ọmọ yẹn wà ní gs3 ọ̀rọ̀ tó báyàn ló jẹ́ ni ó ti wá sẹ́yìn tó ti dé mẹ́sàn-án alọ́fọ̀kọ́lá orí mi pẹ̀lú ọ̀rọ̀ tó bá ń sọ yìí o aṣáwọ̀ ayé àwọn èèyàn kan níbi pé kí à ń sẹ́mẹsẹ̀ sí fún àmà kí oníṣùkùtì àmà ṣe káàkiri ṣe wá sí fún à ó wá yà àwọn èèyàn kan ọmọ ní sọ pé ọmọ sápadà bàjẹ́ ó gbà tó kó wá sí fún ẹgbẹ́ wa jẹ́ kọ́dúnétọ̀ òun wá nípò àwọn ọ̀bọ̀ lọ lé láti lọ yẹn gbélé ó ní kọ́dà ẹ̀sìn wá wò ọmọ abú kan ni ó wò sílẹ̀kùn lágbà tó ń ti wà ní gs1 ọjọ́ ti fẹ́ ọ̀kan nínú àwọn àgbàlagbà olùkọ́ tí bẹ́ẹ̀ sọ́rí skul ń sọ̀rọ̀ kan láìpẹ́ ìdẹ́kù ó ní láti láàrin ds one ds three làwọn tí ń dísì làwọn àwọn ọmọ nísì wọn làwọn olùkọ́ náà sì ń ṣe ọlọ́mọ tó wá ń bọ́ lọ́wọ́ àwọn ọmọ méjì ọmọ tí ọba tí gbò ó àbí tí ọ̀fà yìí lórí lọ́ra bọ̀bọ̀ ọ̀bọ̀ wa. ẹ ẹ ẹ ẹ wọ̀rọ̀ tá a kó sí ẹ sì lọ rèé wò lọ́la ní ti ń bẹ nísàlẹ̀ wa ń bí ìsọtinọ́fẹ́ o ní ti ń bẹ nínú òfin wa ni pé tí èèyàn bẹ́ẹ̀ sọ pé òun rẹ̀ nìkan pẹ̀lú ìyàwó wọn jọ ṣe sìnà lọ́ba kókò tí bò lọ́ba pẹ̀lú ọ̀tọ̀ ọlọ́pàá èèyàn wọ́n ti mọ̀lẹ́ fún o ní bẹ́ẹ̀ lófin nàìjíríà bẹ́ẹ̀ ní pé ọjà tó náà wọ́n ṣe abẹ́ ní bẹ́ẹ̀ ní òfin wa. ìbọ̀jà ẹ̀ yẹs èbó lọ́kọ́ bẹ̀ pé ó lè ṣe é kọjá pé wọ́n lọ sùn ní dákìrín ó fi enjoy life is sweet tẹgbọntẹ wí. alakunle hàn ní wọn bá sá délé àwọn ìyá wọn bá wọn sọ̀rọ̀ sí gẹ́gẹ́ gbà wọn sá délé yẹsẹ gbọngbọ nínú ẹdọdọdọ bàbá rẹ ọkàn tiẹ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀ pẹrẹpẹ ìyàsáde ta dé ṣé mi ọmọ ó ti dalẹ lẹwọ ti pẹrẹ ìwé náà ni ọkà ọmọ dsc ọmọ dsc yóò sì kàwá ìjọ parí tí ó ti lọ yunifásitì gbogbo torí ọ̀dà lọ́wọ́ bá tó gbọ́ ẹ̀kú torí ń tọ́mọ sọ kẹ́yìn wípé nínú kún ọ̀yà lọ ọ̀sẹ̀ kóhùn sí màrí torí pé tó wọ̀n bá rí ọkùnrin lójúmọ́ báyìí bí ẹ kóhùn bẹ́ẹ̀ kú. ó ti sílẹ̀ kò sí náà. wọ́n ti mú bọ́dọ̀ ti dáná ọ̀ràn nìyẹn o jẹ̀mọ́ra nígbà tó wá tó táìpù kan ẹ̀ntì á fi parí rẹ̀ ó ní ọ̀gbẹ́ni kan ọba kan jọ̀rọ̀ rí ni wọ́n máa ń pè ní alihari alhassani ọba yìí ìmọ̀ ọjẹ gàba lórí àwọn èèyàn nílẹ̀ lábáwá ń gbaná ó ti wá ṣe sìnà ṣe débi pé tó bá ti jẹ́ kó ti súnmọ́ mi ìkàrí láyé abẹ́ ìrèrè lóṣòkèrè ma àti kórè tọ̀tọ̀ tẹ̀mọ̀lú rẹ̀ burúkú yẹn báwọn ọwá ní ọlọ́ náà tí omi gbé wá lọ́dọ̀ àǹfààní pẹ́ẹ́sì ń bọ̀ wá fẹ́ tí ṣe ṣe ọwá di wípé àwọn obìnrin tí ń lọ jígé láti ran àbùkọ́ ìṣòwò pàdé pẹ́ẹ́sì ó di pé gbogbo àwọn ọkùnrin wọn náà wá ń ríra wọn rí wípé eléwòlé pé òun náà lọ́pọ̀ ìyàwó wọn tọ́ba ẹlùgbọ̀sáni ò ti gorí ìyàwó rẹ̀ àwọn gbẹ̀gbẹ̀ ní Khuwaylid ibn Nawfal al-Kilabi ìlúnà bá ní tọ́ba ìbáyàmù sí bẹ́ẹ̀ dà tí ò sí lọ ìbá èmi ní lẹ́tà kọ́ fẹ́ẹ́ fi ránṣẹ́ sí o ó ní yá ayyuha al-maliku al-makhufu ama tara yá ayyuha al-maliku al-makhufu ama ليلا وصبحا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان ليلا وصبحا كيف يختلفان هل تستطيع الشمس أن تأتي بها هل تستطيع الشمس أن تأتي بها ليلا وهل لك بالملك كيداني ليلا وهل لك بالملك كيداني ليلا وهل لك بالمليك يداني ليلا وهل لك بالمليك يداني يا حاري إنك ميت ومحاسب تكن يا حاري إنك ميت ما تدين تدان فاعلم بأنك ما تدين تدان فاعلم بأنك jẹ́ wípé bó o ṣe ń para lé lẹ́kún lọ ń parọ́ òde lẹ́kún àmọ́ tọrọ sóòrí wípé lẹ́yìn náà wà subuhan kayfa yastalifan bóòrù ṣe ń ru tọ́sán wá jojúmọ́ yìí ìwọ náà ń gbó lọ rè é. hátẹ́sẹ̀ tí àti àríyá sí wọ̀ gan bó o ṣe ń sọ pọ́ǹdé gàba lórí wáyé sóò lè mọ́sàn wá lóhùn ni wàhálàkà bíi màlíkì yàdáni ìjọ ọlọ́run bá kú ọmọ ọ̀bọ̀ sọ ọ lágbára lórí ọlọ́run ah, ah, ìwà sọ nǹkan fún ọ yá hárì ìwọ hárì sí ìfọ́nàmọ́dà iye tó wà mú àṣàbọ̀. ó wá di wá sí gbogbo wa náà ṣé ẹ mọ̀ pé ó sì sì sí ro fọ́nà wà lórí náà. gbèsè náà ló ṣe san o. gbogbo ọ̀nà tó kan gbangba yọlẹ̀ ẹ̀dá tí ọ̀lọ́rẹ̀ pútà nẹ́ẹ̀d bẹ́ẹ̀ ló ló ṣe gbá o. ìkànsọ́ mi jẹ́ nípa ẹ̀ ohun tó ọlọ́run gánmọ̀ wípé ìbẹ̀rù rẹ̀ pẹ̀lẹ́ mi tó lóun èsì ìsìn pẹ̀lú mi lọ́ba lọ́kọ àwọn etí ó ìmọ̀ ìmọ̀ tí ó ṣe fún fatuwa bá ń fún yàrá rí i. فاعلم بأنك ما تدين تدان فاعلم بأنك